محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته Akukan pondok apa? Akukan pondok apa? Akukan pondok apa? Ọba tí ọ̀sẹ̀ ni wà lọ́sọ̀rọ̀ yìí. látàrí àánú àti ìkẹ́ rẹ̀. Àbẹ̀lọ́ bá pé bí ìkẹ́ ọlọ́run bá ti pọ̀ lójú ọpọlọ tí wá lẹ́kùn gbogbo ìgbìyànjú wa lórí ẹ̀sìn kọ́lọ̀ ọgbọ́gbà ẹ̀sìn gbogbo àti wa ọlọ́dún àti ìpínṣe ọlọ́dún ọjọ́ àti ìwà àti ìpàyé ilẹ̀ ọlọ́dún àti ìwà nípa àwọn àpàyé ilẹ̀ ní ìtẹ̀síwájú ìtẹ̀sí ìwà nínú sọ́rọ̀ ìlápára ọ̀rọ̀ rẹ̀ lórí àwọn ọmọ ìpínlẹ̀ tí àbẹ̀rẹ̀ àdáyé lórí wọn lánàá nípa pé ọlọ́run bá pé wọn lórí tí wọ́n wá tó àwọn ọlọ́run ọba ló ń gbọ́ kú. Bákan náà, tí wọ́n jẹ́ ẹni tó páyọ̀ náà. Ọlọ́pàá ni wà láàbẹ̀ lẹ́sùn ìlhàpọ̀ ìgbàpọ̀ ìwọ̀sọ̀tún ìlhàpọ̀ wà ní ìpàdé. Ẹ má ti da ògbójọ pọ̀ mọ́rọ́. Kẹ́ wá dojú rẹ̀ rú débi pé tí ọmọ kò ní lè mọ ewu gan ní ètò bí nígbà míì àwọn aṣíwájú ní ọ̀rọ̀ ẹ̀sìn nígbà míì tí wọ́n wá fẹ́ dúdú rẹ̀ tí wọ́n fẹ́ wọ́n wá gba ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn wọn lójú àwọn ní gan ní kókó pa wọn láti ẹ ò gbọ́dọ̀ fi òdodo pamọ́ wà á ti sàánú lè tẹ̀ sí mọ́ pé òdodo ni. Tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti pamọ́ ọlọ́run kì í lé ọlọ́run sì ṣèdájọ́ lórí mi. Nítorí ìdílé ọ̀ràn ìrọ̀lọ́jẹ́ gbogbo ẹni tí ọlọ́run ọba bá ní kó ṣèdájọ́ ọgbọ́dọ̀ ti dúdé òdodo pamọ́. Ìpẹ́ tó bá ti bẹ́ẹ̀ dájúdájú ó ti fara jọ àwọn èèyàn wú nínú tí wọ́n máa máa di ojú nǹkan mú òbúdó lè ba àwọn hàn ọlọ́ba ní àárọ̀ sílẹ̀ ọlọ́ba ní ìjọba ní. wà á kí mo sọ dáadáa wà á kùn ìgbàgbà wọn kàrún wà á wọ ọkùnrin. ọlọ́ba ní ìjọba ní wà á kí mo sọ dáadáa kí ẹ fi máa gbé ìlú dúró wà á dùn zaka kí ẹ máa yan zaka wà á tẹ̀wò máa rọ̀ kiri kí ẹ máa ṣe ìkú pẹ̀lú àwọn ẹ̀jẹ̀ ń ṣe ìkú yẹn kí ẹ máa kírun pẹ̀lú àwọn ẹ̀jẹ̀ ń kírun. ọlọ́wọ́ pa wọ́n láti ẹ̀ nígbàrá rẹ̀ ń sọ̀rọ̀ ní báwọn èèyàn ń rí ọlọ́ọ̀lá ní wàá bí mi sọ̀rọ̀ ẹgbẹ́ ìlú dúró ilé bí yọ wá pé àtẹ́kì ẹ̀ṣẹ́ àwọn nìkan lọ́wọ́ bá pa láti kákí o gbogbo àwọn àtẹ́kì ọlọ́wọ́ pátá ọlọ́wọ́ bá pa wọn láti kákí o ilé ẹ̀ṣọ́ bàbá ti sọ mú tó kù tó fáwọn ọmọ ìṣẹ́lẹ̀ lè pé kí ẹ̀ jẹ́ kí gbé yẹn dúró àwọn ọmọ ní ìyàtọ̀ wà láàrin pé yẹn ti máa tó gbé yẹn dúró ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kírun ṣùgbọ́n kí gbé yẹn dúró bí ẹ̀ ẹ̀ ó kírun ọ̀nà ládọ̀ ọ̀nà lára ti òfin ẹ̀mọ́ ní wíkí tó bá ti wíkí ìpínlẹ̀ òfin ẹ̀fẹ́ òun lò. ṣùgbọ́n táwọn bá pa wá láti pé ká pé àwọn ìgbọ́n ní pípẹ́ ìrúgbó kọ̀ọ̀kan lórí kọ̀ọ̀kan ti lágbára bóòlù ṣe fi tó o ti bọ́ọ̀nà wọn bá ti wí. èèyàn ò lè kí bí ọlọ́wọ́ bá ti wí àti wájú kọ́ wá nípa gbogbo ní àbá ṣe wọ́n ti pé tó àkọ́kọ́ láti ìjábọ̀ lórí rẹ̀ ó náà nìyàn rẹ̀ tí mo bá pé gbogbo àwọn sẹ́ẹ̀lì kù àbọ̀ abálẹ̀ ìwọ́n tí mo bá ti lè mẹ́rẹ̀ gbogbo sẹ́ẹ̀lì kù náà kò sí èsì òkè o dáwà tó wà níbẹ̀ kí n tí wọ́n lò kí lẹ́ẹ̀ máa lójúmọ́ tó ọ̀ máa jí tí nǹkan wà ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún sí lọ́wọ́ àwọn náà rẹ̀ tó jẹ́ ìjọba tó ń lọ ń bà nínú àwọn àkàdàdà àbí ìrà àti ìṣọ́jọ́ pẹ̀lú ẹni tẹ́lẹ̀ lọ́jọ́ náà yẹn tí lórí wà lọ́wọ́ àti dàda ìjọba ẹ̀ máa ń lójúmọ́ bẹ̀ èèyàn mọ́ sí i ní tó ń sílẹ̀ máa ń lójúmọ́ lọ́mọ sí tí ìjọba sílẹ̀ lọ́wọ́ lọ́mọ sí i nínú jẹ́ pé kí n tó ṣe pàtàkì òun náà ti tó ìwọ̀n wáyé wọn nípa tó pàrọ̀ ló ti أقوالهم يذكرهم قل الجن لهم أكثر ونكرهم ọ̀rọ̀ pé ìkéwò ní tí mo bá dábò lè yẹn ti kí bó lè yẹn ti fi mọ́ra bó lè yẹn ti sálọ̀lá bó lè yẹn ti fi kàámà bó lè yẹn ti ti rùkú tùdú gbogbo lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ òṣùpọ̀ àwọn ọmọ ọ̀nà tí ó yọ ọkọ ìtúnkan nípa àtẹ̀lé rẹ̀ ọkọ sí ọwọ́ ọkàwé gbogbo ilé òsì àwọn olùkọ́ ráyè àti àtẹ̀lé òkú yẹ ká nínú ìdílé ọlọ́ba ni ẹgbẹ́ ìwòrò wà láti gbẹ̀ká kí ẹ sì máa yọ gbàgbá gbọ́dọ̀ gbàgbá àbí yíyọ gbàgbá ìmọ̀ tó wà sí ìtumọ̀ méjì àkọ́kọ́ tó rẹ̀ náà ní tọ́ka tó náà ní sínú dúkìá ẹn tọ́lọ̀ ọba bá fún lágbára tí dúkìá rẹ̀ tó ìjà onígbàgbà kọjọ apákanú dúkìá rẹ̀ nínú tọ́lọ̀ ọba ti ní ọ̀ràn ẹ̀ tó ti dàka dúkìá dúkìá ṣùgbọ́n àgbà ìgbé wa pé dàka ẹ̀ nínú wa kí ọ̀pọ̀ ẹ̀ ní ara rẹ̀ mọ́ níbi aburú níbi kìíta níbi ìjẹ́kọ̀sọ́nà níbi ìwà mọ̀nàbìkì ọlọ́mọba ìjọba ní ونفس وسواها فألهمها فجورها وتقواها قالت قد أبلأ من زكاها وبخاب من زكاها ọlọ́mọbaní mo fi ẹ̀mí mo fi búra àti tó lára mo fi búra lówó níbi o wọn afta àwọn ìdàkà bàálà àwọn ìwà ọlọ́run ọba ti máa yẹ ní kọ̀ọ̀kan ìjẹ́ dáadáa àti tẹ̀tẹ̀ tí wọn náà bá jẹ́ tẹ́tẹ̀ wọn náà máa fẹ́tẹ̀ lọ́dà ọ̀sán rẹ̀ wọ́n sì máa sọ fún ọ ẹjọ́ ìṣẹ́yìn ọ̀kọ̀dá. Báwo wá وقد أرى من دساها قد لها من دساها عند ربنا يا لما هو إني يوتي سلو النبي صلى الله عليه وسلم wọ́n ní bá ọba fẹ́ ọmọdé ẹ̀kẹ́ lọ ewé tó ń fi sọ́ba wọn àbí ọba wọn àlẹ́yìn ní àìsíkù máa á tàbí nàfíkà wọ̀kàrí ta ayàtọ̀rẹ́ àlejò náà ìdí jẹ́jẹ́ ẹ̀sẹ̀ ìdí gbàgbọ́ ọba ṣe é kí wọ́n tọ́ ọmọ yòó níbàlẹ̀ ìjọ ti ìṣètọ́ ẹgbẹ́ ikọ̀ ọgbọ́n di rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ayé rẹ̀ tẹ̀lé. ìjọ ìṣètọ́ ẹgbẹ́ ikọ̀ orí ọ̀ àpẹẹrẹ lórí oṣù tí ìwé kan dúró yìí. ọlọ́wọ́ wa lè sọ ní ọlá ní ẹ̀mí ẹ̀ tó sórí ilé sọ́fẹ̀ ní ara rẹ̀ wọ́n fara ká àmì tẹ̀sá wọ́n fẹ́ ká àbọ̀nà tẹ̀sá. mẹ́tọ́ bá ti ẹ̀gbin rẹ̀ ẹ̀mí náà ìgbìyànjú rẹ̀ kò lọ́pàá يقول لي رواه عنه يعظم الصلاة وعظم الزكاة وسر مع الرافعين أما أما أتيهم فلا أنسكيهم أقد أن بعض المني أتيت كل على إله لوقت الله لمبوالي gbogbo bí ọba wà máa ń túbọ̀ lọ wá lẹ́sẹ̀ o gbogbo tí ọba jẹ́ sí máa ń túbọ̀ lọ wá lé o ilé ìdí jẹ́ pé èèyàn jẹ́ nínú àwọn ẹni tí wọ́n ti kí ni o tí wọ́n ti lọ farawa kawa kuma Allah ko kai kalani atamuruna الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب وأنتم تتلون الكتاب أفلا تعقلون مرة مقالة ولني أتأمرون الناس بالبر أيها فأعجب ما قضينا لك تتسالي wọ́n tẹ́lá ọkùsọ̀kù jẹ́ ẹ̀sìn gbàgbé ara yín ẹ̀rọ ọmọ nítawọn èèyàn bẹ̀rù ọlọ́ kí wọ́n tẹ̀lé bí ọlọ́ kí wọ́n ṣe lọ́lọ́ wí ṣùgbọ́n èèyàn kì í tẹ̀lé ọlọ́pàá yìí wọ́n tẹ́lá ọkùsọ̀kù wọ́n á tún tẹ̀sí rẹ̀ nìta ẹ̀yìn rẹ̀ sì ń kàkíra báwọn èèyàn létí kí wọ́n gbọ́ tẹ̀lé ṣe wá sí fún wọn ọlọ́pàá ní ẹ wá ní ìṣẹ̀lẹ̀ áfà ìdè. Ayà ọ̀sọ̀ kalẹ̀ ní ẹgbẹ́ ẹ̀mí lórí àwọn ìyàwó ní ìpè ọlọ́ọ̀ká ń bá wọn ní. Ìgbà owó ti wá àwọn àpáwọn ti wá tí wọ́n mọ̀ ní ìṣẹ̀lẹ̀. Eré ìbáwí ló jẹ́ àkọ́kọ́ báyẹn tí ayà sọ̀kalẹ̀ lórí àwọn ìyàwó ní. Bákan náà, ìdájọ́ yìí gbogbo ẹni tó bá sì wà ní gbogbo wọn náà ìdágbọ́ta náà ni ó yí ẹ̀ bó ṣe wá ìpín káwọn èèyàn páyọ̀ lọ ṣùgbọ́n òun ní páyọ̀ náà bó ṣe wá ìpín káwọn èèyàn wọ́n ṣe jàǹbá ṣùgbọ́n òun ní ọkọ̀ àwọn ọdún àlẹ́yìn tó máa ń parí lọ sẹ́lẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ní níbi ọ̀pẹ̀ ìjà kìíyàmà nínú àwọn ẹni tí ọlọ́run kọ́ jẹ́ yàrá náà débi pé àwọn ọmọ ẹni ó sì ti máa sàánù rẹ̀. Nígbà àwọn bá wà nínú àwọn jẹ tí kí o. Wọ́n wà àti wọn. Wọ́n ndị ti wọ́n wà tún wọn lọ rẹ̀ kíkà nílé nígbà wọn bá wọn bàbá pápá wá sí Wọ́n wà sí ìjà ló ti jẹ́ ká bí. Kọ́lọ̀ بأمر ولا آتيه وأنهاكم عن شيء وآتيه yóò ẹni máa parí láti pé kí ẹ ṣe báyìí ní tẹ̀lé àdàgbọ́n lè ṣe. ìyẹn a máa pọ̀ fún yín máa máa sọ fún yín ẹ má débi nǹkan báyìí ẹ ló sì gbẹ̀yìn lọ sí. ìdí ní ìlú náà ti jẹ́ ọmọ náà kọ́rọ̀ bọ́dà bò wá. ìdí ní ìlú jẹ́ pé ọ̀kan náà àwọn sẹ́là ó ní gbogbo ẹni tí ọba gbó ikú wọn sọ̀rọ̀ náà fáwọn èèyàn ikú ẹ̀sìn báyìí ó gbìyànjú kó ní pé iṣẹ́ ẹni tó ń pa wọn láti ọ̀pọ̀ òun gbìyànjú àti tí bàmí tí wọ́n gbọ́rọ̀ iṣẹ́ ẹ̀sẹ̀ tí ń sọ báwọn èèyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ ó ní kó ń gbìyànjú òun jìnà sí iṣẹ́ ẹ̀sẹ̀ jù báwọn ẹni tí wọ́n ń gbọ́ báwọn sì gbìyànjú lọ eléyìí ní dé kọjá tó tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yọ̀ jáde látọ̀kan rẹ̀ yóò sì bọ́ sọ́kàn àwọn ẹni tí wọ́n gbọ́. àpẹẹrẹ pé òun náà ń gbìyànjú àti tọ́nà ọba wíwù tọ́ba sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò ní jáde lórí ahọ́n nìkan yóò tọkàn jáde yóò sì máa lapa lọ́sàn àwọn tó ń gbọ́. ṣùgbọ́n ẹjọ́ jẹ́ pé ọ̀pá wọn láti wò ní ṣe gbogbo bàtí wọn bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìwò ní dorí àmà lọ bákan náà kò sì ní tí àwọn ẹgbẹ́ gbọ̀dọ̀ kò ní lọ́kàn wọn kò ní la kọ̀wá máa lórí bá àbá tí ń ṣe wá ní gbogbogbò ìwọ náà máa sọ fẹ́ lórí ìjọba ìjọba yọ̀ ọ̀dà àjà ìjọba yọ̀ ọ̀dà wọ́n rẹ̀ yọ̀ ọ̀dà fọ́tún lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ padà mọ́ wọn náà sí. wọ́n ní àwọn ti báyìí wọ́n ní àwọn ti báyìí ṣùgbọ́n tó ní ti gbogbo ilé ìdájọ́ náà lórí wọn. báwo ni wọ́n ní sẹ́yìn túmọ̀ sí pé ẹ̀sìn bá ń kẹ́kẹ̀ẹ́ kan pàtó àwọn ikóhun náà ní nǹkan tó ọmọ ààrẹ tí ń sáàdìde tí kò lẹ́kọ̀ọ́ àti sọ fún ká tó sì yọ ọmọ dá torí tí ọmọ rẹ̀ ní lóṣọ sára tèmi náà bẹ̀rẹ̀ ara mi tèmi náà bẹ̀rẹ̀ ara mi ọ̀rá lè fi lẹ̀ àwọn olùmọ̀jọba ilé ṣe bẹ́ẹ̀ ó tún fẹ́ẹ̀ níbi àtìsí àyà àwọn àtẹ́bí ọ̀nà. Tọ́wá ti sọ yí pé òun láti ṣe tòun òun òfin ní ṣe ìsíbí jáde kan ọ̀dọ́ bí ó ti wá sí. Lórí wọn ti àbá ti sọ pé ìdàlẹ̀ ìyáàrí ti láti màgbúwọ̀ mú nímú. Bàbá ń sọ lẹ́nu ìyáàrí ló ń láti wá Muhammad. Sọ́wọ́ àrùn sọ́nà. pé òun náà máa ń sẹ́rọ̀ kò ní fi wá ilé tí ọ̀sẹ̀ lọ́rùn ní ìní ó ti wá àti kò tẹ̀sí ó ti wá sí láàrin ọ̀bẹ̀ ní ní àwọn ẹni tó lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ lọ́wọ́ láti mọ̀ wá. nítorí ìdílé wọ́n ti torí pé ìwọ náà kú díẹ̀ káàtó sí nìkan ilé òjò rẹ̀ ti ń ṣe tí ọ̀dà kọ́ wá dání ó di létí ìdí ẹgbẹ́ ọ̀dà àti pé àìsí wá àti rẹ̀ àìsí sí nígbà tí ń ṣe tí ọ̀dà. àwọn olùkọ́ wa ní ìbéèrè ìjà àpọ̀ wa máa sọ pé ọ̀rọ̀ mi ni ẹ gbọ́ ọ̀rọ̀ mi ni ẹ tẹ̀lé ẹ má bọ́ sí mi sí o àbájọ wa sọ bẹ́ẹ̀ kì í ṣe àpọ̀ náà wọn àwọn sọ wọn yẹn ọ̀rọ̀ mi ni ẹ tẹ̀lé ìdí wọn ti ẹ̀yẹ láti yẹ ilé ìwé ta àpọ̀ náà àpọ̀ náà ni pé kó gbìyànjú inú fi pa wọn láti ọdún ìwòsàn ìjọba àbúrò rẹ. eléyìí ń jẹ́ àmì pé ọ̀pá yọ̀ náà kọ́lọ̀ kó ti wá ní ọ̀rọ̀ náà sọ́pá yà rẹ̀ kọ́lọ̀ kó parí ìjọba láyé. wà á tẹ́rẹ̀ nínú bí sọ́dọ̀rì ọ̀sọ̀rẹ́ nà wà nínú àrẹ̀kẹ̀lì ìrọ̀dùn ilẹ̀ àdàlọ́kọ́ sí ẹ̀yìn. ọlọ́run máa ń gbọ́dọ̀ ní wọ́n tẹ̀rẹ̀ nínú bí sọ́dọ̀rì ọ̀sọ̀rẹ́ ẹ̀wá ìrànlọ́wọ́ pẹ̀lú ìgbà méjì. pẹ̀lú sùúrù àti ìrún pẹ̀lú sùúrù àti ìrún àbá abdulrahman asari rahmanulahu ta'ala wọ́n ní asọ́láàtú mìíràn ìmá òṣùwọ̀n tẹ́lẹ̀ máa fi máa yí máa ní rẹ̀ ìlú dára púpọ̀ nínú àwọn òṣùwọ̀n tó fi máa yí máa ní rẹ̀ ìyàwó òkè ló ṣe mú lẹ́rẹ́ lára rẹ̀ sí bóòlù ló ṣe kírun lójú ọjọ́ sí ẹlẹ́ọ̀dá tó kọ owó ní máa ń yàrá rẹ̀. ọlọ́ba ní wọ́n tẹ ẹyin sọ́ọ̀lù ọ̀sọ́lá ẹ wá ìrànlọ́wọ́ ọlọ́ọ̀ pẹ̀lú ìrún kíkí àti pẹ̀lú sùúrù àti ìrún gbogbo tí ọba jẹ́ láyé tí ọba sùúrù sí kò ní lóye dà ọ́ sùúrù tí ọba yóò ní bàbá rẹ̀ gbogbo tí ẹ wá sí ọlọ́ba yẹ wá náà lọ́wọ́ pẹ̀lú sùúrù tó ọba ní sùúrù ìwọ ló sì sọ ara rẹ̀ èèyàn fẹ́ fúnra rẹ̀ ó sì mọ̀ bímọ ara rẹ̀ tó láì sùúrù tẹ̀lé rẹ̀ ẹtí kóra rẹ̀ pé lọ́dọ̀ kò kò so sùúrù náà ló fi ẹ̀ka wò ẹni tí tọrọ ra rẹ̀ pín tọrọ kọ́ o ti wà ní mùsílà àtàkọ́lọ̀ àti amájẹ́lẹ̀ sùúrù náà ló kúkẹ́ ẹ̀ka tó. àwọn àwọn àgbọ̀tà inú mi e sọ yìí ẹ̀kú sùúrù lórí gbogbo gbogbo tẹ́ ẹ bá fẹ́ dà ẹ̀kẹ́ la fẹ́ sùúrù ẹ̀ tí ń wáyé ọgbọ́dọ̀ fi sùúrù ẹ̀ tí ń wọ́n ọgbọ́dọ̀ fi sùúrù ẹ̀ tí ń lé ayé ká ayé lò fẹ́ dà ọ̀fẹ́ lọ fẹ́ dà wà láyé ọgbọ́dọ̀ fi sùúrù ẹ̀ tí ń sì wọ́n àjẹ́nà kò lé òun náà kọ́ sí sùúrù yìí ní ọlọ́run àti ní káwá ẹ̀rọ lọ́wọ́ pẹ̀lú sùúrù sì dé ẹni tó ọ̀rọ̀ ọba bá fún sùúrù wà láàyè ọlọ́run ọba fún ní ẹ̀rù tó lábà ẹni tó ọ̀rọ̀ ọba sì ní àìní sùúrù jẹ́pẹ̀ dábúdábú kúrú ẹni bẹ́ẹ̀ ewu ńlá bẹ̀rù lórí tí ó kò sí tí ó ti tí sàtìyàn yọrí nítorí ẹ̀rọ ọba ní wáyà lọ́wọ́ pẹ̀lú sùúrù ọwọ́ gbogbo bàtí bá wà ní ìjà inú ibi tó ti ní ti ń rí ọ̀nà àbáyọ ọ̀nà jù àdẹ́sọ̀rọ̀ máa wà ní ọ̀sẹ̀lẹ̀ àti ìjẹsẹ̀lẹ̀ ẹ̀kọ́ tí àdẹ́bí bá wà ní ìjà yọ ìlà lónìí yá bìlà àríkìlà nìṣọ̀lá lẹ́bìlà wàhálà ìpọ̀ dákun bá wa pòun kálẹ̀ kírù kálẹ̀ bá tún ní ìfàyàbalẹ̀. tí ìdààmú bá pọ̀ ìbálàdọ̀ ẹ kí kírun rẹ̀ ló púpọ̀ sí i. kìí ṣe báwa ti sọ tá a ti mú ilẹ̀ fún òun lónìí torí pé ìdààmú pọ̀ ní òdẹ́rù yóò tẹ̀ kírun mọ́. sọ̀rọ̀ yẹn náà kò kí ló gbọ́ tọ́ka tó ní nàìjíríà. ọlọ́ba ti dọ́ wọn wọ́n náà bàyọ̀ wáyé ọlọ́pàá wà nípa aláwọ̀ ní wọ́n ní àná ṣé ẹ lérò pé àwọn lákàdí wà láàyè tó tóbi lọ́pẹ̀ lórí ni o ilé ara ìpàdé àfàwọn tí wọ́n páyọ̀ náà tí wọ́n mọ̀ nǹkan náà tí wọ́n ti páyà àwọn náà ní èmi ti jẹ̀jẹ̀ wọn ọkàn lòní ìbàlẹ̀ tí ọba tó lò lásìkò àbẹ́lò ní ìpòsíṣọ́kọ̀ tí ó ti jọ́ méjì ìjọba òkú tẹ́lẹ̀ ń tó fẹ́ kí wà lù. yọ àjọ gbogbo ọmọ yóò láti pọ̀ ọ̀hún ní ìjọba lójú náà láwọn iná ìjọba láti pọ̀ ọ̀hún ní ìjọba lójú. irú ẹni bẹ́ẹ̀ àpẹẹrẹ tó ní máa ń jẹ lọ́kàn rẹ̀ ọlọ́run bá ní ewu tí àwọn ó nira fẹ́lòmíì ó nira fáwọn àgbà àyàfi fáwọn ẹ̀sẹ̀ tẹ́tí yòó àwọn olùfààyè ọlọ́ àwọn ilé ìyẹn tí wọ́n bá kírun pẹ̀lú ìdùnnú ìnáwó àti kírun pẹ̀lú ọ̀pọ̀ta pọ̀ ìlú ni wọ́n fi kí ọ̀rọ̀ kó sáwà fún wa ọ̀rọ̀ wa ní alẹ́ àwọn ẹni wọ́n kí o tí wọ́n jẹ́ òkúta yọ ọ̀rọ̀ wọn bá tí wọ́n jọ ń sùnwù. àwọn aláàlá rẹ̀ sọ pé alẹ́ ní wọn ló náà ń àmàdákú tí wọn ò sẹyìn ní ìgbẹjọ kan kọ táwọn pàdé ọlọrun wàhálà òye ń yàrá sí náà tí ó sì dá wọn lójú pé á dá wọn padà sọ́dọ̀ náà gbogbo owó ti rìn káwọ̀ ọ̀pẹ́ tó láyé lọ́jọ́ ọjọ́ kan wọ́n padà sọ́dọ̀ náà. àwọn ilé lọ́wọ́ ọba ròyìn wọn wípé àwọn gan-an ni ẹni tí wọ́n pààyọ̀ náà wọ́n mú fóònù wọn bákan náà wọ́n ti jẹ́ ẹni tí ó ní sùúrù gbogbo tí wọ́n ń lò wọ́n ti tó jọ́ káwọn padà sọ́dọ̀ náà yìí ni tó ti jẹ́ pé ayàfẹ́ náà pé ọ̀tọ̀kùn ọmọ tó gba ọ̀tọ̀kùn ìlera náà máa báyà tó tọ́ padà sọ̀rọ̀ lọ. Gbogbo tó ọba fẹ́ ṣe máa rántí tó tọ́ padà sọ̀rọ̀ lọ. Ìṣe àwùjọ ọmọ pé ọba pàdé àbọ̀ ọmọ lọ́ba máa bọ̀ bàbàlẹ̀ wá bí ra ẹ léèrè ìjọ tí wọ́n fẹ́ ṣe tí wọ́n bá déwájú ọ̀rọ̀ náà. Òun ni yóò jẹ fún mi àwa bú. Kíra ayẹyẹ ìfún tó ní gbogbo tẹ́kọ̀ọ́sì. Ní bọ́lá bá dára ìtàn mú dùn tí wọ́n ń jẹ́ oníṣòwò wọ́n rántí bá wọn padà sọ́dọ̀ lọ sọ́dọ̀ bá kí kọjá padà sọ́dọ̀ lọ títí dáadáa ìṣàlá àdúgbò àti àwọn abẹ́rẹ́ pọ̀ àtúnṣe àtàlàyé nípa àdàkàtò tuntun lọ́lá ọ̀kadà nà. Thank you. Assalamu alaikum warahmatullah. Bí ènìyàn bá kí ọ̀nà tí ó wá ṣe lẹ́yà ìgbẹ̀yìn tí ó fi sá tí ó wá ṣe lẹ́yà ìgbẹ̀yìn tí ó fi sálámà kí ènìyàn ló sì. Ẹjọ́ kí o mọ̀ wá ń ṣe àdáyá ọwá sálámà. Irú ẹni bẹ́ẹ̀ kí ni ó sì? Àwọn ẹgbẹ́ ọkọ̀ tí wọ́n bá lù kábàámọ̀ náà ni pé àìmọ̀ pọ̀pọ̀ tó nìyẹn àìmọ̀ pọ̀pọ̀ tó nìyẹn ìní máa gba ọkọ̀ ọdún kan báyìí. nítorí ìdílé ìdí ó súnmọ́ tó náà ni pé wọ́n lè tó kókó tún táyé àrègbè yóò sì tún sálámà sí. mo rò pé yóò tún táyé àrègbè yóò tún sálámà sí lẹ́yìn ìgbà náà yóò àpò ìtẹ̀lẹ̀ lẹ́ẹ̀mejì yóò sì pàdé ọlá ọ̀kadà. Máa wà lẹ́kọ̀ọ́. Kí ni ìdájọ́ wípé kí ni ìdájọ́ wípé mo fẹ́ sọ àwọn orúkọ ọmọ ní oríṣi alúpẹ́lẹ́sì kan bíi Abdullah, Aisha, Amadullah, Asma àti Asia. Àkọsíṣẹ́ burú bí ẹ bá sọ ọmọ ní àwọn kọ́tẹ́lẹ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ara ah, ara ti pàpà mú. Èmi tó kókó ti láyé tó kókó kọjá sọ ọmọ. Àwọn ọmọ ní káwọn tó máa ká ní ìjùmọ̀ rẹ̀ dà. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n náà ní pé wọ́n jẹ́ èyí tíṣẹ̀ ní àgbà ó kọ́ tíṣẹ̀ ní àgbà ká sọ ọmọ. Ọlọ́pàá wá sọ ọmọ tó kọ ẹ̀ láì amma ba ku mun dai yi no ta tasmin ku ku wani fara wa no ta wani odda ko ba wa ma dora wa ba ka ko ba ku tuma ra wa ta ta wa ko ku ji ku ne ko ga na I have already performed the ritual bath, but the following day I saw a drop of blood which has already stained my clothes, but I can't specify the time is appeared and I still perform another ritual bath and continue my fasting. Should I lay back the fasting for that day or not? ẹtí ń ṣe béèrè tó bá kọ́ àgbọ̀ ìbéèrè lọ ló ń pé ẹgbẹ́ ṣe fún oṣù ní kẹ́kẹ́ wa dá ìgbàdẹ́jẹ̀ dá ó ọ̀pẹ̀ ọ̀pẹ̀rẹ̀ àwọn oṣù rẹ̀ sí kí o lẹ́yìn ọ̀rẹ́ yìí ọwọ́ á rí ẹ̀jẹ̀ gbígbẹ lára lára tọ̀ rẹ̀ ìjọ ọ̀rọ̀ àwọn ẹni pé ṣé ẹ̀jẹ̀ ń dájú fún oṣù wẹ̀ ni àbí lẹ́yìn ìgbà tó wẹ̀ ni ẹ̀jẹ̀ dájú ẹbí àmàlẹ́ lọ tó ní bọ́tà ó dúró pé òun mọ́ra tó dúró ẹlẹ́ òní pàtàkì ẹlẹ́ẹ̀kejì ọlẹ́ ẹ̀jẹ̀ tó búlọ́ọ̀kì tó lù ẹlẹ́ òní ẹ̀mí fún abẹ tó tó ìgbà wọn lọ́wọ́ ìdílé yàrá àdúrà yẹ náà ìgbẹ́ yóò dúró lórí tó ń gbàdúrà lórí ọjà dúpọ̀ àwọn ọmọ tó ń dúró mo pe ẹgbẹ́ wa lẹ́yìn ọ̀rẹ́ yìí ní àdìyẹ méjì tí ó ti wọ́n ní ibi òṣìṣẹ́ olóòtú ní pé àwọn ọ̀rọ̀ ní ìgbà tí wọ́n rẹ̀ ní ọlá ọ̀gára. What is the implication of praying someone for the sake of Prophet Muhammad sallallahu alayhi wa sallam? Wọ́n bẹ̀rẹ̀ pé kí ni ìdájọ́ ká máa fa ànábì dẹ̀yìn. Mo kọ́lá ànábì rẹ̀ lọ, àbí mo tọ́lá ànábì Muhammad lọ. Ní ìdájọ́ rẹ̀, kí n gbọ́dọ̀ mọ́ báyìí, wọ́n ti bẹ̀rẹ̀ látọ̀ ànábì sallallahu alayhi wa sallam, ànábì yẹn ẹnìkan wá bẹ ẹnìkan wọn ní mo tọ́lọ́ àtàlẹ́bí rẹ̀ bí ọ àlẹ́bí ní sọ wá sọ mí jẹ́ bí ọlọ́run. bí ẹ lálẹ́ sọ pé gbogbo ẹ tó bá fẹ́ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú kankan wọ́n yẹ àdìlá ó fi ọlọ́wọ́ bá nìkan lẹ̀ ọlọ́wọ́ bá nìkan lójú èrè ẹlẹ́rọ ẹ̀ sílẹ̀ òkú bẹ̀yẹn ó ti wá wa lẹ́nu ni ilé òsì ìgbàsọ̀kù ní ipò àlẹ́bí sọ̀rọ̀ láwọ̀ àlejò ṣẹlẹ̀ sí àlẹ́ àlẹ́bí bẹ̀ ńlá ọjọ́ ìlú ẹ̀yà ti jẹ́ lọ kí ọlọ́pàá tí ó lágbàgbọ́ ìlú ọlọ́pàá dára. àwọn ọ̀rẹ́ mi kan tàbí lọ́wọ́ àlejò ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀. Sọ wọ́n bẹ̀rẹ̀ nípa ìrọ̀rùn ọ̀bẹ àti bàálù. Ọ̀rọ̀ yìí méjèèjì ọ̀bẹ àti bàálù àwọn àrùn kàní àti ìdádá ìsìnkàní tá àwọn àti látàrí àti ẹ̀kẹ́kọ̀ọ́ wáyé nínú. Ọwọ́ wà lọ́wọ́ ọlọ́ àti ìrọ̀lọ́wọ́ yìí tọ́ba jẹ́ pé àtijọ́ bá wáyé nù adírùn sí i inú ilé ìlà ṣe kọ̀bí áàpùn pẹ̀lẹ́lẹ́ ṣe síwájú kápúkádámù. tọ́ba jẹ́ pé a ìrún lé fún mi ìlà àpùn pẹ̀lẹ́lẹ́ mi lẹ́yìn bàbá kádámù. kí wá ní àwọn tí ó di fún mú un tí ọmọ jẹ́ kọ̀bí àti bàbí eléyìí ní dáadáa ìsàlàyé rẹ̀ ní ìdásílẹ̀ ọ̀dọ́ lè fi lórí àlàyé rẹ̀ pọ̀. ṣùgbọ́n nítorí بود این سرمایه رو باید کافی هست تقییم خدا سرده این باید lọ padà but cooperative problem pé kí tó lè yan one side ni sẹ́yìn sẹ́tọ́lọ́dọ̀ àdúgbò yẹn sẹ́yìn fẹ́ mi àti pé sẹ́yìn ní ilé ẹ̀rọ owó bẹ́ẹ̀. kí ẹ bá yá two hundred thousand naira ìjọba ìjàmbá two hundred and fifty five thousand wọ́n ní bá ń ka ìdí ní ẹlẹ́rìí báyìí kọ́lákọ́lá kò nira rìbá ni wọ́n gbé ní. báńkà tí wọ́n fẹ́ ọ̀rọ̀ sábà tàbí lọ́wọ́ wọn kò lọ́wọ́ àti ẹ̀rọ àti ilẹ̀ yàwó tó wọ́n yẹ iye tó ọ̀yá kọ́lọ́ ọ̀sán ó di ìbá. lọ́wọ́ ìbàlọ́ àti ẹgbẹ́ tó ń bọ̀ ọ̀gbà kọ́lọ́ ọ̀sán ó di ìbá. nítorí ìdílé wọ́n máa ń bàbá lọ́jọ́ máa ń padà àmì. nítorí aburú ìbá kọ́lọ́ ọ̀bá ti sàlàyé yin abubuwan riba a baya kurani ko tí ó sọ abubuwan riba díẹ̀ ló rẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ ní ìjẹ́bí ẹ̀rẹ̀ tó sí pọ̀ ní. alẹ́ sọ̀rọ̀ wà wà ní sọ̀rọ̀ wà sọ àyàkà ẹ̀ fún pé الذين يقولون الربا لا يقومون الا كما يقوم الذي يتمرض الشيطان من المس àwọn tí wọ́n jẹ owó èlé tí wọ́n jẹ ìgbà tábàlẹ̀ tí ń jẹ àtẹ̀ntì ń fún yà àtẹ̀ntì ń gbàlè. ọlọ́ọ̀bá ní ìdí ọ̀pọ̀ ìdí àti àmà á ní gbé wọn ìdí àti níbi ìdí àti wí. ìgbé ìdí ìwèrè lọ́dọ̀ kú ni wọ́n jẹ́ lọ́dọ̀ ìdí àti àmà. ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbà ọlọ́ọ̀bá ní gbogbo ẹ tí ilẹ̀ ìgbẹ́ fẹ́ fi ẹ̀gbọ́. Ẹ tí ilẹ̀ ìgbà ọlọ́run bá ní ẹ̀fẹ́ fi ẹ̀gbọ́. Fa àdáró mi ábìnrin àwọn àti ọ̀rọ̀ Gbogbo ẹ tí ilẹ̀ ìgbà yá àdìrò ogun àti bọ́lá àdúgbò ẹ̀ lọ. Gbogbo ẹ tí ilẹ̀ ìgbà ní ọlọ́wà òbí tá àti báwà àdúgbò ẹ̀ lọ. Ilé ayé mi ti lé ọ̀fẹ́ mú lọ́kùnrin. Nígbà tí ìtàlẹ́ ń sọ àdẹ́sọ̀rọ̀ máa wà lẹ́wọ̀ sẹ́nà ó ní ẹ̀fẹ́ ẹ̀dùbá ìpele ìpele ìsásùkọlọ̀ tọ́sùkọlọ̀ tọ́sùkọlọ̀. Èyí tó kéré jù mí ní ẹ̀fẹ́ ẹ̀dùbá wọn náà ní bí ọmọkùnrin báyà rẹ̀. Èyí tó kéré jù mí ní ẹ̀fẹ́ ẹ̀dùbá wọn ní bí ọmọkùnrin báyà rẹ̀. Òṣìṣẹ́ ọlọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ tètè. Nínú òkè àbáyé kan fẹ́ tuntun nípa ọ̀rọ̀ ìgbà àníkìkẹ́ ìmọ̀ ọ̀rẹ́ mọ́ àníkìkẹ́ ìmọ̀ àdíjì fún wa lónìí. Annabi sallallahu alaihi wasallam ya ba malaika wa ba da bibiro mọ́tàlì dáná wọn ti hàn lẹ́yìn lọ́ba àdìsẹ́nà bákan náà ọlọ́pọ̀ ọ̀dọ̀kan iná wọn ti wọn ti hàn lẹ́yìn tó kẹ́ ìyàbá ìyàbá yìí. àlẹ́yìn ni ilé tí wọ́n rí wọ́n gbélé lọ etí odò kan odò yìí sọmi ní lọ́wọ́ àlẹ́ o ẹ̀jẹ̀ lọ́wọ́ àlọ́ kí ẹ ti odò ẹ̀ omi odò ẹ̀jẹ̀ mọ́ wá lẹ́yìn kàtí ń rú ẹ̀ odò yìí tí ń ṣe àti jáde gbogbo wa tó bá gbìyànjú tó bá dé etí odò tó bá narí jáde gbogbo wọn jáde arákùnrin kan tó sàn ló ń tí odò òun sì máa wò kíkà tí wọ́n tọ́ pọ̀ yóò kó kúta wọn ṣé ẹni tí ń bẹ́ẹ̀ ti narí ìwé òun rẹ̀ fún ẹ̀fọ́ ẹ̀tọ́ wá lè fi odò yóò sì lẹ́yìn òkú rẹ̀ lọ́wọ́ àkókò sí odò náà ale ni wọn ṣe ní ti ilé ìfiru yìí ẹni bẹ́ẹ̀ sẹ̀ wọ́n jábà yìí ni màdá yìí káwọn sọ fún mi pé ẹtí jẹ bá ìlú yà pẹ̀lú òkú jẹ yìí ni wọn wà nínú àtọ́ àwọn ẹgbẹ́ náà fún ó ní torí wá sí ti ń bẹ lórí ìgbà ìjọkù níbà ọ̀jọkù níbà ìjọba jẹ́wọ́ èdè tó kù fún ẹ̀ gẹ́gẹ́ ẹ̀kùjẹ́ sí ìjọba fara jẹ owó èdè ẹgbẹ́ jìnà sí ilé ọjà ara rújú ara wọn níbẹ̀ ni wọ́n ń gẹ́kọ̀ jìnà sí fún mi rà nídìí bàbá tí a pàṣẹ wá bàbá tí a bàrà àìdí ìlú rẹ gbogbo ẹjọba jẹ ẹkùn tó kú tó tọ́ láti fi ilẹ̀ wọ ẹ̀yẹ ẹ̀kùn kọ́kọ́ pẹ̀lú àbí rẹ̀ ká kọ́kẹ́ rẹ̀ ká ọ̀ kọ́lọ̀ kọ́ta àwọn náà Madam, I'm soliciting for prayer for no provision from Allah. I have a master's degree, but the course is not marketable. Please help in prayer for what you are doing. So, and so I got it, so you know, come and get the real definition of what he said. I don't know if you're what he said, but I'm not sure. It was narrated from Professor Salman that one can end any reward but equal to military units in Mecca by remaining seated supplication after down prayer till sunrise in Masjid. How can women benefit from such since they always pray at home? ọbẹ̀ ìpàdé àdìsíwá ló gbé ẹgbẹ́ wá sí ọ̀tán ábàdúrà náà ṣùgbà ìjọba sí láti tí wọ́n á ń tẹ̀lé ọ̀dọ́ títí àtòyálẹ̀ tàbí òmùyọ̀ lọ́wọ́ àyànná kílà àwọn àyànṣe wọn láwọn ẹ̀sìn náà sọ wùládá tí ọmọ ẹ̀jẹ̀ ni wọ́n sọ wọ́n fi tọ́wọ́ kí òun ló lẹ́kọ́ sí ìdílé ló wọ́n láti pẹ̀lú ìwọ́lọ́ wùládá ẹ̀rọ ẹ̀jẹ̀ náà ní tó kí òun tó sì dókun tí ń bẹ̀rẹ̀ sí ọ̀nà wáyà pàpọ̀ á ní kí sí báyìí títí ìrìn múlẹ̀ òòrùn ní máa ń tọ̀. Kí ni ìdájọ́ pé kí àkùnrin pẹ̀lú òòrùn? Ibi ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ní pé kò sí tó burú kọ́kùnrin pẹ̀lú òòrùn. Kò sí tó burú. Ní ìgbàlẹ́ tí ìlọ́sẹ̀ sí gbogbo, àwọn fẹ́ ni pé kọ́mọ̀jẹ́ pé kí ń tọ̀ apáta ní oṣù ọdún tó máa sábà wọn lẹnu tó lè fi tó tẹ ọkọ tí tóbi kọ sábà lára rẹ tó ti tó burú kọkọ lóru ṣùgbọ́n ní ọjà àgbẹ̀ fún wọn wọ́n ní pé ibi tí wọ́n bá ti ń sẹ́yìn kí wọ́n tọmọ lọ́wọ́ àbí yẹn kí wọ́n sàbùkù rẹ̀ bákan tó lọ níbi ìjà àti sẹ́yìn lókè ọ̀yá tí wọ́n bá jẹ́ ẹ̀kọ́ lóru ọjà kùtù rẹ̀ ẹgbẹ́ tàbí rẹ̀ ọjà kùtù rẹ̀ sábà náà fẹ́ gbọ́ wọn wà ibi tí wọ́n ti yẹ lóun kọ́ òun tó lóun ló ti tàbí rẹ̀ tó ń rẹ̀ tó ń tàbí tó ń tẹ̀sí láwọn ọ̀fẹ́ tí ó tàbí rẹ̀ wọ́n sábà wà nínú yàrá rẹ̀ sábà lóun sábà wà nínú yàrá àti nínú yàrá rẹ̀ tó ti sábà kọ́ lóun tó ń tọ́lẹ́tì wọ́n láti sí ní ọwọ́ ẹ̀kọ́ tó dáná kọ́kọ́ rẹ̀ ní àbójútọ́gbá náà tó tó rẹ̀. ìgbà tó bá kọ́kọ́ ẹ̀kọ́ tẹ̀lé ní ìsìn. ó bá wá dáadáa ọwọ́ ẹ̀kọ́ bá wẹ̀ ẹ̀kọ́ dáadáa ẹ̀kọ́ bá rọ̀. ọ̀dà ọ̀kàlà sọ́kàlà ní ìjọba. sọ́kàlà ní ìjọba náà òfin kàkà tí sẹ́yà ìsìláàmù ẹ̀sẹ̀ nìyọ̀ ìyàwó ní ilé tí obìnrin bá ń tẹ̀ fún ìjọ kọ́nà àwọn ìdíkù ẹgbẹ́ ìdí sí mo lé ibi tí wọ́n ti ẹran mọ́ ọmọ ọlọ́ tì mọ́ ibi tí wọ́n ti ẹran mọ́ ìyàwó ọlọ́ tì mọ́ ó gbà tó bá mọ́ tó tó padà wá wọn ò ní gbẹ̀sẹ̀ ọkọ̀ ìlú rẹ̀ fún lé wọn kọ́nà wọn ò ní kọ́ ọ̀kàwé ẹ̀kan láàmú yóò mú ilé ìwòrán mi ìyẹ́jẹ́ gbọ́dọ̀ obì níbi òkú lọ yọ dáná wọ́n gbẹ̀dú pẹ̀lú ọkọ rẹ̀ ìtọ́lá bá tẹ̀sí yẹ wọ̀ náà ti tẹ̀sí máa rà wọ́n kó tó o kò sí lókun tó ní eré ẹ̀fọ́ amára tó kó tó rẹ̀ yọ dáná àti ẹ̀yìn bọ̀ bá wẹ̀ kó tó bá wọ̀ ní tó kú bẹ̀ ọ̀dà náà. kí ni ìdájọ́ ọmọ tó ní àwọn àtàwọn ọmọ? ìjọba kò fún wọn lóúnjẹ ìyàwó náà lọ́ra jẹ tí ó ti bá ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ọkọ náà lọ́ra jẹ tí ó ta tí ó ti fún ara ìyàwó náà tó lẹ́kọ̀ọ́ láyọ̀ ti bẹ̀rẹ̀ òkun wọn ló kàn fún ọdún wọn fi ra oúnjẹ sọ́dà bẹ́ẹ̀. ilé òní ti ká sílẹ̀ lẹ́nu ọ̀sọ̀dà gbogbo àwọn tó ẹ̀dá ṣùgbọ́n àtẹ̀tẹ̀ báyẹ̀ kí a ti rú ẹni bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó ọ̀rẹ́ tó sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ náà tí wọ́n ti parí ọ̀nà àtijọ́ tí àwọn ọkùnrin máa ti ń bá mi lórí pé arábìnrin yìí tẹ́mi nínú géèmù àwọn ọ̀rọ̀ gbogbo ní ti ta ìgbà dáadáa wọ́n kọ̀ lóko tí ní tó wọ́n ti tó tó bá lọ́kẹ̀ lẹ́nu tó ṣe fún mi. ẹ̀kọ́ àdàbàtà náà wà gbọ̀dọ̀ wáyé ẹ̀gbẹ́ ẹ̀rọ ọkùnrin ó lè ìdí ẹ̀ lọ. torí pé ìdálọ́tẹ̀ kanú bí àjẹ ìyálọ́tẹ̀ kanú bí àjẹ ìyá àwọn ọmọ rẹ̀ kúrò ní irú ẹni bẹ́ẹ̀ pápáyọ̀ ọ̀dọ̀ ìdá àgbẹ̀kọ̀ tó lẹ́nu pé pápáyọ̀ ọ̀dọ̀ kò sí tó kú ó ní ọ̀tẹ̀ lọ́sùn àwọn ẹni tó lè rò pé wọ́n lè bá apá tó nígbà bá ti gbogbo ògùn yẹn túwèé kíkọ̀kọ̀ ó gbìyànjú kọ́ apá tó inú táwọn àpẹẹrẹ àtàwọn obìnrin náà gbogbo wa náà máa ń tó oṣù tó fi yíyí dúró lábàá lọ tó wá lẹ́kọ́ ní kóòtù tó wá lẹ́kọ́ kó ní kẹ̀kẹ́ tó mú wa ilé òun yàtọ̀ àmọ́ níbi kó lọ àwọn ọ̀rọ̀ adáná ìwà ọmọ adáná ọmọ ọmọ adáná tó fi ìṣẹ̀ ti wọ́ ibi tó ti wọ́ ọ̀sájú ẹ̀ nípa kò sí ọlọ́ ọwọ́ táwọn náà bu wa ọlọ́ ọ̀tàdá rẹ̀. kí ọkọ bẹ àwọn olówó yọlọ ra ọbẹ lọjà àpòjẹ ní wọn lè lọ́wọ́ rà náà wá sẹ́kù bọ́ọ̀lù bọ́ọ̀lù yóò ti wà ní àkọ́kọ́ rẹ̀ yóò lọ́wọ́ ti gbọ́dọ̀ àwọn yẹn. Tọ́lá ti fẹ́ àtò ọmọ ọkọ̀ òun lẹ́sẹ̀ lọ́wọ́ yóò kú lówó ọmọ tó ju ara òtútù tí ọ̀dọ̀ nẹ̀rà lọ́la tó ju èyí yóò gbọ́gbẹ́ ọ̀dọ̀ nẹ̀rà òtútù kí á ọ̀dà àwọn tó yẹ kó tó ju àwọn òtútù ẹ̀mí wọn. nígbà tí bẹ́ẹ̀ nígbà bá ti mọ́tẹ̀ ọmọ tó bá àtẹ̀jọ́ pé tó ọ̀dọ̀ lọ́la ní tí ọ̀dọ̀ ló tẹ̀lé la tó ọ̀dọ̀ kò ní dáhùn pé ṣẹ́sìdà tí wọ́n máa ń ta bá àwọn bá tẹ̀lé kẹ́kẹ́ àgbẹ̀ òdòdó fi ọkọ ẹ̀rọ ìjọpọ̀ ẹ̀kìnrin ara ẹ̀rọ ọ̀dẹ́ ọba kọ̀ọ̀kọ̀ rẹ̀ máa tó yá àlàáfíà àgbà mọ́lẹ̀. àwọn tó bá kọ̀ọ̀kọ̀ tó yẹ làwọn olùmọ̀ràn tó bá máa rú kọ̀ lọ́wọ́ bá tẹ̀ máa rú ìṣára. ìjọba jẹ́ pé bá a ti bá sábà pẹ̀lú ọkọ̀ wa ṣẹ̀rí àbàlẹ̀ ìgbàdúrà ṣẹ̀rí ìta àtẹ̀lọ́mù wannan kara da ina ne da ya ji masara ne wanda da ya ji sun sa ku saka ne da mu zai mai yau da mun ne ko ma da ne da ko ba da ne ji ai ki ko da su ko da ke ko da su ne ko da ka yana wani da su ne ta ba ka ku yau ki da ku ne sa ku da ka ko da ne da ko in ne wanda tuwa ne da ya ko tuwa ne da lẹ́yìn tẹ̀lé sẹ́wọ́n ti ní gàdìjẹ́ ẹ̀yẹ́ tí ń tó tó yàgò yóò yóò lé mu. lápẹ̀jù rẹ̀ ẹ̀gbẹ́ lọ́wọ́ wọn fún rẹ̀ lókù ọ̀rẹ́ tàwọn náírà ni. lẹ́yìn lọ́dún kan tí a bá kàdúrà fi ẹjọ́ ọ̀gá lọ́dún kan wá pọ̀ sí mi náírà ó tó wọ̀ zaka. ṣé wọ́n ẹni bẹ́ẹ̀ á ní zaka ní ọ̀nà àyàn lóye ìyẹn dàrá ọkùnrin ìbéèrè ẹlẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ pé owó tí ń gbà ló tún gàgà tó wọ̀ gàgà. Adájú wa ọba wa mi lẹ̀ bẹ̀rẹ̀ àbí sára mi lẹ̀ lọ. Abẹ́kọ̀ nípa ṣé á ní kọ́ máa yọ gàgà ni àbúrò. Gbogbo àwọn olùdókòwò sàlàyé rẹ̀ ṣé tó gbọ́dọ̀ sọ̀tọ́ ẹ̀kọ́ oṣù mẹ́ta tó dákà ọgbọ́dọ̀ máa yọ ìjàpá lóṣooṣù ìgbà tó bẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ kọ́ náà ni pé bí owó rẹ̀ bá kó owó ìjàpá yálà ẹni gbowó lóṣù owó oṣù rẹ̀ lásán owó ìjàpá tó wọ̀ ìjàpá àmọ́ ó ti ń gbà rẹ̀ fún kó lórí rẹ̀ tó ní májẹ̀mú ìjàpá mẹ́ta ni mọ́tẹ̀wọ́ alákọ̀ọ́ kó òun kó ewu zaka mọ́tẹ̀wọ́ ilé ìgbéra àti ẹ̀ mọ́tẹ̀wọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ó náà ní pé fọ́tò tó lòwò kéde pé ọjà wò ẹlẹ́gbẹ̀ta owó gbọ́dọ̀ ọdún kan ọlọ́rọ̀ ti yọ ọlọ́rọ̀ ni. yọ ọdún kan ní lẹ́ka lónìí nítorí gẹ́gẹ́ tọ́wádé tó ń da owó jọ iye tí ń da jọ nígbà owó tí ń da jọ owó ọ̀dàká àti tó ti kó owó ọ̀dàká tí ó ti mọ́nà ní ọ̀rẹ́ ìṣúná ọ̀dàká o lẹ́yìn ìgbà tó kó owó ọ̀dàká kọ́ tó sùn ìgbà náà ló kúrò ọ̀dàká rẹ̀ lágbójú olóyìn èèyàn lówó kìí ṣe lónìí ìgbàgbá dọ́là rẹ̀ lóye lọ. ó ní ìgbà tó rẹ̀ bá pé ọdún kan tí ó dínkù lówó ìgbàgbá. ìyá ọmọ jẹ́ pé lẹ́yìn ọdún kan wà yọ ìgbàgbá. àwọn láì ṣe bẹ́ẹ̀ kìí ṣe ọ̀nà ìlú ìyẹ̀kọ́ yọ ìgbàgbá. mẹ́tọ́ bá jẹ́ pé wá jẹ dáadáa àdéhùn wa yọ ẹ̀sìn máa ní apàtì ọ̀sẹ̀ta. Àwọn ẹ̀tọ́ ni ìwà nínú dúkìá rẹ̀ tọ́jú ọ̀nà ẹ̀yà dídàkà. Ọláwọ̀ adábàgbé, ọláwọ̀ ẹbí, ọlára, ọlẹ́sìn, ọlábùrú, ọláwọ̀ òbí Máa nẹ́nu owó rẹ̀ kọ́ wọn sí fún wọn. Ọláwọ̀ gbára rẹ̀. What is the difference between bad dreams and bad thoughts? Please explain àbí ìbàdàn ẹni ọ̀pá ẹni ọ̀pá ìbòye ọ̀rọ̀ madrid ti wá ọ̀rọ̀ ọ̀lẹ́ ìyá sọ̀kìrìkì ẹtí lálàkálà ẹbẹ́ àlálójú lójú rẹ̀ ẹtí lálà àrẹ́tí ó rò pé ó lè dàgbò pọ̀ mọ́ lòkù bọ́yá tẹ́lifíṣàn lè rò pé ìwọ jẹ́ àwọn rẹ̀ kan àti kí máa lapa lórí àlàsọ́là lọ́wọ́ gbà ètò òun lọ́kàn kí máa lapa lọ́wọ́ gbà lórí kílò lórí àlàsíyàn wàdá gbé ìròyìn báyìí tẹ́ ẹ bá rò kúrò lọ́kàn tẹ́ tí kọ́mọ gbìyànjú àti máa tọrọ kọ́mọ wá ìsọ̀rọ̀ kọ́mọ ṣàwọn ìlànà ìlànà ìlànà ìlànà. olùdókòwò ni ẹ̀rọ kan rò kú ojú ó ti máa nira rẹ̀ la máa sọ̀rọ̀ àwọn ìlànà ìlànà ìlànà ìlànà. ọlọ́wọ́ ọlọ́wọ́ kó sì ṣọ́ ẹ̀kọ́ nílé o. àwọn pé kí ni ìdájọ́ rẹ̀ ṣe ẹ̀kẹ́ lórí rẹ̀ náà ọlọ́ba ti àlàyé nípa láwọn àyè kan náà kàá ní ọlọ́ọ̀gbà làásìlà. tí ènìyàn bá ń jẹ ìbá yóò sì wọ́wọ́ àti lọ́tọ̀ àforíjì tí ó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní ìjì ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ ló fi fẹ́. ọlọ́run bá bá sọ̀rọ̀ nípa àjùlá àtàkùn fún mi nípa àjùlá ọlọ́run bá yẹ kọ́kọ́ wá tó sì fi wá jẹ báńkà ha tó sì jáwé olùrà báyà wọn máa sálẹ̀ wọ́n yóò ti gba ìbákẹ́tẹ́lẹ̀ àwọn ti fún ẹ̀tẹ́lẹ̀ ilé òkú kọjá.

tí ẹ bá bá rẹ̀ sí nígbà tí ẹ̀rọ tẹ́tẹ̀ jáde tó ní tẹ́tẹ̀ jáde lára látara pé ìkẹta ló jẹ́ ẹ̀dá ilé ọ̀gbà òjẹ́. mo pe ikú lẹ fún pé ó lè níbi gbogbo ní ọjà rẹ̀ bóyá egbò ọbẹ̀rẹ̀ sí lágbà bóyá ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí jà kọjá pé kọjá. àwọn eléko ni ọgbọ́dọ̀ já rẹ̀ kú olè lòun kápọ̀ lábẹ́rẹ́ àti bẹ̀rẹ̀ rẹ̀ ilé òun lọ́yà àwọn tó ina da malamai na an ce akwai sallama tsakanin shafa'i da wutari to bai hukuncin wanda ya ma ta sallama tsakiya sai yi sallama bayan wutari sallah ya yi wọ́n bẹ̀rẹ̀ pé láàrin shafi àti wutari sallama tẹ̀lé àkọ́kọ́ ní bọ́ọ̀lù shafi àti wutari àwọn àbá àtàwọn àṣọ ni kò lè bà ní wa wọ́n ní láwùsí ni àwọn ọmọ tó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá kí rákà méjì méjì méjì méjì lẹ́ẹ̀márùn àbí lẹ́ẹ̀mẹ́fà lọ́wọ́ àdùnkọ̀kù wíjì mọ́kànlá lókè ẹ̀rọ kan náà lọ́kà ti sọ gbogbo olókè méjì. ṣùgbọ́n àwọn ọmọ máa tó tó tọ̀ ètò kí wọ́n káàdì sọ̀tà dámà oníṣẹ́kì ètò lókè ẹ̀rọ kan oní wíjì. báwo la ti ṣiṣẹ́ bí àti wíjì? ní kó ní àkójọpọ̀ oríṣi mẹ́ta ọ̀nà mẹ́ta láì sí. àwọn ni pé àyíkíra ká nìyí látàkà ya ká sálámà káwá di ká kíra ká ká sálámà oríṣi àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì àyíkíra ká mẹ́ta ọ̀pọ̀ lẹ́ẹ̀kan náà láì kàkà ya kakira kala koko ake fati ake sura adi ya kira ka elekeji ake fati ake sura adi ya kira ka eleketa ake fati ake sura lẹyìn wa gba náà dáwà kaka yàrá kàlámù lẹka lẹka lẹka àjọ kàwé gbogbo ilé ẹkọ alákùnrin àti sọlá rẹ oníbi kẹta ọdún àìsàn kẹlẹ ọkàn ti di ẹkọ alákùnrin àti sọlá rẹ kó ti kira kó àti tuntun lókè àti sọlá wà ní lága àkọsùsù lága ẹ̀yọ̀ àkọsùsù lọ́gbà tí ní wíwí gbogbo ilé ọ̀wọ́lé òṣèlú ní ìbá ti mẹ́. ṣùgbọ́n ní irú bẹ̀rẹ̀ fún ọtí ẹgbẹ́ jókòó tó kí lága ìdí bọ̀ wá rántí sálámà tó fi wá ṣẹlẹ̀ kò sáwá tí yóò ṣe eré ilé ọ̀tún tó sálámà yóò fún ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀mejì torí pé ìgbàgbé ló kù sí èkejì kọ́ tọ́wájú wọn máa rọ ọ́ lẹ́yìn ẹ̀kọ́ kí á kà lẹ́ta ọ̀pá tó sì jíba lẹ́ta máa kọ̀. ẹlẹ́yìn kò sí ló fún lórí rẹ̀ ṣùgbọ́n tọ́wájú pé ìgbà tó ló ń ṣe ẹlẹ́yìn yóò kọ̀ ní kalẹ̀ torí pé mẹ́ta dáàbì papọ̀ yẹtí bá gbogbo àtàlà yà ní sálámù à ní wulẹ̀ tó kò sàtàlẹ̀ yà sábà bẹ tilẹ̀ bẹ sábà mọ̀ lọ́láwù dára nà. Màá ní yẹn lẹ́jà azumi ṣe iná àlọ́lá ṣe iná kó sùpọ̀ lẹ́wà yìí ṣe iná wọn ká iná azumi ṣe iná hàdì ṣe iná azumi náà. Ẹ ti sábà. Wọ́n yé ìfọ̀lẹ́ sọ́kọ̀ bẹ́ẹ̀ kọ́lá òkúta ìgbé báyọ̀ fún ọ̀gá àgbà. Àwọn ti sẹ́yà àlọ́lá owó tẹ̀lé yin alwala ne daga kuskure ko mantuwa a kokarin kura baki ne ta shanye wani bangare daga cikin ruwa sai wannan ya shafa da mutane kai da wannan ba ku azumin kana nan azumi bai ɓaci wala wala na afa sai tin ya ma gina maka baki tin ya wa ne bita tin ma sai su ya wa su na sai ba su dole jirawa ne ne yau sai ne a bi azumi na bi ya sai ma ne mu sai ma ce mu lo to wa dare biki àmì kẹta bá jẹ bẹ́ẹ̀ níta fẹ́ẹ́ kẹta ti sùn jáde àti ìlànà ọ̀la nílò lọ́wọ́ ti sùn jáde sùwárà bí àlá ní òwe yẹn àbí àwọn àdúrà tá a mọ̀ tá a mọ̀ tí ẹ bá ti dúró tìláwà ní tí wọ́n ti rẹ̀ ti dúró tìláwà ló ti dúró pẹ̀lú dúró tó ṣe dúró pẹ̀lú àbúráàdì ọlọ́ọ̀kọ́ra. ọlọ́wọ́ wa yóò ṣe kí ẹbí àti ara àtàwọn ọmọ yín ní àbáta. sùwárò ni ó ní tí ó jẹ́ gbèsè yára yìí pọ̀ ní ààrẹ àti àìní kò jẹ́ kí ó yí san gbèsè náà ṣé tí ó bá san tí ó san gbé ní ó ti àbí ó fowó mi san báyìí ní tíṣẹ́ yà gbà ní pé ètò ọba ti jẹ́ pẹ̀lú irú ẹ̀ náà ló fi sọ. ṣùgbọ́n lápòjúwe ní ilé ìtọ́jú èrè láàárín tata ń lo pound nínú fifty two thousand nínú lójútùú aláàrin àti ẹ̀ka. sábà bí ta èsì kò tó wá láyé ká àbí ní ìsinmi òsì náà. ìtọ́jú wọn ti rẹ̀ ṣe èló lọ́jẹ́ nìkì yorùbá èló lọ́jẹ́ nìkì inú owó tà lò èló tí wọ́n ti kọ́kọ́ bì sàn iná ló ti bì sàn ṣùgbọ́n tọ́ba jẹ́ pé irú owó kan náà là ń ná nísìn irú owó náà ló bì sàn báàlù yorùbá lò ní ìyẹn láti ẹ̀kọ́ yẹn àrẹ tó wá bá mi láti kò kan. Bàbá wọn bẹ́ẹ̀ táìtì nínú àkọsílẹ̀ nígbà àkọsílẹ̀ tó wá sùn. Kí wọ́n sọ fún ọ pé owó gbèsè ká ń bẹ rọ́rùn pẹ̀lú ẹnìkan nígbà yóò múra rẹ̀ na ko ọra lẹ ọra sanwó tán ọra lẹ náà gbára lẹ ní bá tọ́lá ti yàrá ní ìgbà náà ọra tọ́lá mọ̀ lẹ wọ́n ti yàrá láti kẹ́lẹ́ ìdẹ́kùnlẹ̀ ẹgbẹ́lẹ́ fọ́tí yẹ. àwọn arìnrìn àwọn ẹni tí wọ́n sanwó fún àwọn tó lórí pé aláwọ̀ ẹ̀ lónìí títí ẹ̀ àádọ́ ẹ̀ lónìí lónìí. àwọn lè sọ pé a ti kí ẹ̀ àdáwọ̀ mọ̀ ṣẹ̀rí àfíkí rẹ̀ ra kò ní àwọn òkùnkà fún mi. Fíkí rẹ̀ ra kò ní ní àwọn òkùnkà fún ọ. Ẹni wọ́n á jẹ ọkọ̀ wá sí rẹ̀. Bọ́lá òkúta náà. Ohun tí èèyàn jẹ lówó tí kò mọ iṣẹ́ náà wa tí ìwòye tí ìwòye ni wọ́n ti lè sanwó náà àbí ẹgbẹ́ tó ti dé ọkọ̀. èèyàn á rí mọ́ bóyá lọ́jà láti pàdé bóyá ìjà kan láti pàdé. èèyàn ọmọ kẹfẹ láyé àti òsì láyé kó lè rọ́ọ̀tù sọ́wọ́ sí. sọ́wọ́ jẹ́ pé àpàwé èèyàn rẹ̀ àwọn tàbí sọ́wà. sọ́wọ́ jẹ́ báwo yẹn lọ́sọ̀ àwọn kò tẹ̀ lọ́jọ́ àti lọ́sọ̀ tí jáde yà àti ọlọ́jọ́ lọ. àwọn ẹ̀sìn wọn lẹ́tọ̀ọ́ gbogbo rẹ̀ kọ́ àwọn ohun wọn sì dùn wọn. Bàbá dé wọn tí wọ́n bá dé àti ẹ̀rí àti ìyá rẹ̀ tán. Síbẹ̀ yẹ ká ti àwọn ọ̀dọ́ ní irú owó bẹ́ẹ̀ káàdì ti sàrà àti káàdì ti ẹ̀kan tẹ̀ dáadáa. Bàbá àníyàn pé kí dáadáa lọ́dọ̀ wọn bá. Wọ́n á ti fún rẹ̀ sí tẹ̀ dáadáa. Lẹ́yìn ọdún ìjọba ni. Alájọ́ tó fi kọ́. Àwọn ọ̀dọ́ ní ìdá àti ní ọ́sàdà ìfúnpọ̀ tó bá dé mi ò rí ọmọ. Gbé ọdún mẹ́jọ. Èmi ti fún rẹ̀ sí ìjọba yìí sọ́kà ló ń gbà dẹ̀ kí á dá bí ọmọ ẹ̀jẹ̀ tó ọkọ̀ ayé mi. lọ́yà ẹ̀mí ọ̀rọ̀ tó kọ́ bá àwọn ọmọ láti sọ fún òun mọ́ fẹ́ máa ń wọ̀ rẹ̀ kó kù. ìdí ẹ̀ ládàá kò sí òkú ládàá yọ padà sí i. wọ́n láwùjọ yà á nà. lóòótọ́ ni sẹ́yìn ẹ̀bá kàtọ́ bí wàá kùn kí ìròyìn kú lọ́dọ́ náà. स्वर्ग नहीं हमारे मैंने तो बैठे होता है बाबा पंजाब मणिपुर हेलो हेलो होता है पीछे हेलो होता है पीछे होते बाबा पंजाब मणिपुर नेता हमारे स्वर्ग नहीं kì í ṣe kẹ́lọ̀ fún sí nǹkan àbẹ̀ kí ó yẹ gbogbo wọn sáà kó lè fún lọ́kẹ̀ èwo lè sọ̀rọ̀ ló sọ kí làkàjà àkùtọ̀ yìí àwọn é rẹ̀ ló má nà fún kò nílé kò sọ lọ́wọ́ kò lọ lókè ṣùgbọ́n náà wà tó àkàlẹ̀ ní kọ́ wa wà nílẹ̀ káwọn ti sáfà lọ náà wà tó àkàwọn ti kà vai wà jùlọ nínú rẹ̀ àdẹ́sọ̀rọ̀ wà tó lọ́kọ̀ alágbàgbẹ̀ tó sọ ọ bá ti sọ ọ bá ẹni kúndọ́dọ̀ bọ̀ wà lẹ́nu ìrìnà Gbogbo ẹ̀rọ ọmọdé àdìkú, mọ́tò ọlọ́mọdé àtọ̀rọ̀ ojú oorun lónìí. Ewúrẹ́ Dekorasi

kókòrò wọn náà náà lẹ́yìn bá kan lọ́sí tọ́ wà ìyẹn wọn àtà tọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí tí àwọn tẹ́sí ìgbà tó tí ò lè rí láyé. Tẹ́ẹ̀ bá ka sọ́ọ̀ ti tọ́ wa èèyàn wá kàtà tẹ́ẹ̀ bá fi ẹsẹ̀ sọ́ọ̀ sílẹ̀ ò lè rí sílẹ̀ lá ìbẹ̀rẹ̀ ẹ̀ káwọ́ sílẹ̀ ò lè rí sílẹ̀ yẹrẹ tí wọ́n tẹ̀sí tọ́ka màmá àti lèyọ́ tẹ̀sí rẹ̀ tó yọ̀ ọ̀kọ́ wọn ọ̀kọ́ tá a bá tọ́lá olùmọ́ ní ìjẹ̀síwájú continuation ní sọ́ọ̀tì àǹfààní ní ètò yìí ní bisimilá aláàlì kan wọ́n ní àwọn kan kùránì la ẹ̀yẹ́dẹ́gbẹ́ láti àárín súra tí ẹ̀ bá ti ti àádá àwọn akóńtẹ̀fẹ̀ ní ìrẹ́lọ́kẹ̀ láti àwọn bọ́dà ẹ̀ háyà ó ní ẹjọ́ bá ti lẹ́nu tuntun ní bọ́dà ọ̀kadà. lọ́nà ẹ sọ pé àdìjẹ jẹ christmas ẹni àdìjẹ ẹran wọn ṣùgbọ́n tí wọ́n kọ̀ sí àwọn àkàlẹ̀ mú. Thank you ìdí èkó ìjẹ́ tó gbà ní sábà fẹ́ parí sábà fẹ́ parí ju sábà tún sábà wí ẹ tá a sọ tá a ti sọ bọ́lọ̀ wọ́n yá lọ. ìjẹ́ iná ọgbẹ́tẹ̀ ti sọ bọ́lọ̀ náà ti sọ wá. bọ́lọ̀ bá tẹ̀lé yìí lánàá àti yẹn lọ àti yẹn. oúnjẹ tí wọ́n ti wọ èyí yòówù bá jẹ kí. Ale ko si tó burú, yẹ yọ̀ jẹ. Ìjà ìjẹ náà lẹ́nu tí wọ́n ju kúkú máa

tí èèyàn bá ní àwọn ẹni kírísítẹ̀ kí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó kí ẹ̀yìn lè náà wọ́n jọ sí. Bẹ́ẹ̀ wá ní ọ̀rẹ́ ìjọba ẹgbẹ́ jẹ́ ìdí ìdí wọn fẹ́ sì gbéyàwó kéèyàn ti tẹ̀lé wọn lọ ilé ìjọsìn wọn jọ ìdáàbòbá mọ̀ torí pé gbogbo ti káàdì jókòó tí wọ́n máa kọ́lọ́ ní ẹ̀ka lọ́kàn tí wọ́n máa tọ́ kọ́lọ́ bí mọ̀ ọlọ́wọ́ bá nípa lálàbọ̀ tó kò ní lọ ẹ̀rọ ayatollah ayatollah yóò fi ń gbọ́ bí ha wọ́n ń ta àtàwọn bí ha fàlà nàkúrò lónà àmì àtàwọn ìbúrò yà ní ìgbà yìí ìnáwó ìlànà ìlú ìnáwó àdáyọ̀ láti ينكر والكافرين جميعا ينكر والكافرين جميعا لمن يريد ان يكون صوره قد يكون ìsìláàmù pàtàkì kò lẹ̀. Ẹlẹ́ òkú wọn ti bá ìlú àwọn ṣe o. Ṣùgbọ́n táwọn àgbẹ̀ tó sọ ilé ẹ̀mí tó bá ti lé wa ni. Ìjọba ṣe lé lọ́wọ́ àwọn tí mo lé nípa ní àǹfààní náà máa ti tẹ̀lé òun lọ. Àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tó tún ọmọ kan náà mẹ́ta lọ́wọ́ wọ́n dúró bẹ̀rẹ̀. Ọlọ́wọ́ kàkàrà Èmi ni mo rí lọ́wọ́ yìí mọ̀ wá ta lọ́wọ́ mi tẹ̀sán wọn náà. So ẹjọ́ ní ẹgbẹ́ ìgbà ni ọ wá ta kókó wọn náà ti tara. Lọ́lá ọ̀gá là náà. Tí ènìyàn bá ti mú òṣù náà tí ó kọ́ra àti ìwẹ̀ tí ó kọ́ra wá bá ní àṣepọ̀ báwo ni yóò ti wẹ̀wẹ̀. Àti ẹni náà wípé awákàlà àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ nípa pé sọ̀rọ̀ àyẹ̀yẹ̀ ní ìfẹ́lẹ̀. ọmọ ẹtí ti ń kojú lọ́jọ́ bá ti máa pé ọ̀dọ́ pọ̀ ọkọ rẹ̀ tó súnmọ̀ fún ọjọ́ láti pọ̀ ọjọ́ pọ̀ rẹ̀. nígbà tí ẹ̀jẹ̀ wá dá tí ọkọ rẹ̀ lẹ́gbàá àti súnmọ̀ ọlọ́wọ́ bá ní gbọ́dá wọ́n sọ fún àgbẹ̀gbẹ̀ ńlá ọ̀rá ni pé wọ́n dá tọ́tọ̀ owó ta áta ẹ̀kọ́ gbóná ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ wọn kó bíbà tí ẹ̀jẹ̀ wọn bá dá ọ̀rá ni lẹ́yìn dáńtà wà áwùnà tí wọ́n bá wá sí ìmọ̀ra tí wọ́n bá wẹ̀ bá òkúta ìtàkùn àwọn ọmọ ìgbà náà lẹ́yìn lẹ́tọ̀ àti súnmọ́ 果你异议。 ẹ tó súnmáyàwó rẹ̀ kíyàwó tó wẹ̀ kó láti tọ́pọ̀ nínú tó bí lágbàdo lọ́dọ̀ àwọn òbí. kíra ẹ tó ti lé lẹ́kọ̀ọ́ tọrọ àforíjì àtọ́padà ọ̀sùnmọ́ tọrọ àforíjì mọ́nà tó tó yìí wọ láwọn sẹ́yà. ilé ní abájá ní àti káwọn yìí ní ẹgbẹ́ tó kọ́lá ti kí aṣọ àgbẹ̀tọ́ba ti bí bíi tó kó sílẹ̀. ẹ̀tọ́ dání ẹ̀rọ mo ti lọ sáré aláwọ̀ bẹ́ẹ̀ yìí bí àwọn àdìsọ́ kírun náírà tá a lè lò tá a lè kíju mẹ́wàá lọ àti tá a lè kíju mọ́tàlá àti mẹ́tàlá lọ. inú kéré tó sọ fún ọba já sáwọ́ kò ní ibi tí kíkà àdú àbí tó wọlé kílé ní ìbùsọ̀ ṣùgbọ́n tó sọ fún ẹni pé ní ẹ̀ bára bára kílé ní ìbùsọ̀ kò sí tó fún pẹ̀lú ìbọ̀sọ̀. àbíkà àwọn àtiwájú wọn àti bẹ́ẹ̀ mọ́ tó lẹ́dá fún dọ́kítọ̀ lẹ́bá lẹ́nà ọba ó fi ṣe ọkọ̀ fún àwọn òkú àtàwọn tọkọ ń bọ̀. ọlọ́run á máa bùkátà gbogbo wa kọ́lọ̀ ó fi fi ọkọ̀ alágbàtà gbogbo ọ̀la fún wa. Ìyá àwọn ọ̀rẹ́ tí wọ́n máa ń fi owó pọ̀ ẹnu tí wọ́n bá ti wọ́n ti àbàlá tí ó dé àyè àdìgbò náà àwọn àtijọ́ rẹ̀ fi máa tí wọ́n bá ń lágbàdá wọ́n bò ní fẹ́ràn wà fún ọ. Ilé ìfọ̀ wa nù ẹ̀kọ́ láti sọ̀rọ̀ lára rẹ̀ ọ̀sẹ̀ náà kọ̀ wá. Ìwọ ní ẹ̀rọ tó máa fọwọ́ gbẹ̀mí. Kọ́kọ̀ fún mi fẹ́ràn ó sì dúró kó dáhùn eléyìí àti sọ̀rọ̀ lára rẹ̀ ọ̀sẹ̀ náà kọ̀ wá. Àmọ́jọ́ àwọn akọ̀wọ́ sí eléyìí ní inú táyà ń kọ̀ wá. Ó ní báwọn akọ̀wọ́ wọn sọ ṣùgbọ́n ní lára ẹni kò ni ẹ máa ń fa àwọn àtẹnu yóò pa ọmọdé wọn bẹ́ẹ̀ sùúrù àtàrà òun ni yóò jáde bí ìwà ìsọ̀. náà nígbà tó bá di pé èèyàn lè máa dánú ní èèyàn àti níbi yọ padà àwọn ọlọ́pàá àlàyé àwọn olùkọ́ ó túmọ̀ sí ẹgbẹ́ ẹ̀ ló ti àpàdúrà káàdì tí wọn bá àwọn àpàdé wọn máa ti lókè à lórí ọlọ́pàá ọ̀gá tí wọ́n máa mú nígbà ni wọ́n fi ẹ̀rí èrè wọ́n di àjẹ́ lórí èrè tó pa ara rẹ̀ kí ló fi mú òfin omi wá ara rẹ̀ kí ló lẹ́gbàá ní lájẹ́ lórí ìbá sọ̀rọ̀ lọ́sọ̀ pé ọdún omi ń gbóná lọ ojú akọ́kọ́ ojú ó gbé lórí ọkọ̀ ये तीन कहूँ की नाले मारते हैं मेरे दिया तो ऑफर भी बोल दिया तुम्हारे सुबह को छापा है पापा यहाँ मारती है इनको सुबह को मिला है आकाश सभा होना था हमारा gbàgbà tẹ̀lé kọ́ àtàwọn àti láàárọ̀ àti ìrọ̀lẹ́ àti lákàlẹ̀ gbogbo kìnìún ọ̀dà àbùkù pé kí ẹ tó rí kúrò ìjọba pé òmìnira kan lọ́dọ̀ bá ti di àṣà ọlọ́run ó ti nàlẹ́ ọ̀dà àbùkù ọlọ́run ọ̀sọ́dà àbùkù wọ̀. wọ́n sí wọ̀n ní kánò kí àwọn president next month bá ti máa jẹun fún wa. bẹ́ẹ̀ wọ̀n ní kánò kí àwọn christian nígbà wọn máa christmas. ìjọ tó wọ́n jùlọ ní pé ìsìláàmù ọ̀rọ̀ dá ká máa kí wọn lórí ìjì ìsìláàmù ọ̀páramọ́ ẹ lọ kí wọn pé lọ́sọ́ bí ọ̀nà ẹ lọ bá wọn dúró lọ́sọ́ bí ọ̀nà dókítà láàmù gbà wọlé àti dókítà lọ sí ma láàmù ọgbà wọlé wọlé lẹ́yìn dókítà láàmù ọgbà kọ́lá kíkọ́lá yẹn kọ́ ọ̀dọ́ sí wọn. Ìgbà àpọ̀jù láàmù ọ̀kadàmà ní lóbi ẹgbẹ̀rún rẹ̀ lọ́gbà wọn. Bọ́lá ọ̀kadà ọ̀rọ̀ ní àbúrò tí ọbẹ̀ ṣe ìyàwó. Ṣùgbọ́n Kristian ni èmi ló sì yàn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìyàwó. Ó ní mo ní lọ́ọ̀tẹ̀ tó ní ìfẹ́ ci iyaye ne kowa na alfani ba ta kai da na yi ta ta kwanan to ko zuwa ba ba ce ne da ne ne ne ole ko da ke a mamata ne wasu wasu yọ ọmọ máa ń sọ yé mi pé ọkọ ti sọ bẹ́ẹ̀ tí wọ́n ti bá jẹ́ ti jẹ́ bí yàtọ̀ gẹ́gẹ́ bí àwọn òṣèlú lẹ́tọ̀ fọmọ máa ń láti tí wọ́n máa bẹ́ẹ̀ ni kọ́kúrísẹ̀ ní ẹ̀rẹ́lẹ́yà náà kò sí tó burú jẹ́lọ fún ẹgbẹ́ ìṣòkì ní ẹ̀rẹ́lẹ́yà lábẹ́ owó sára àkókò ojú tó burú. Ẹ̀rọ ìjọba wa ti ẹ̀kí ìjà àwọn ọkùnrin yẹn láti fi tẹ̀sílẹ̀ tí wọ́n fẹ́ fi àwọn oṣù bẹ̀ láti lọ sí yìí tí wọ́n mú wa lórí lára tó wọn tẹ̀. Tó àwọn ọkùnrin wọn àti ẹ̀dá àtàwọn ṣe tó ń sílẹ̀ láàbù ọkọ̀ bá wọn nílẹ̀ pẹ̀lú pé yóò fi lé fún òfin ìgbè. àwọn ẹ̀rọ gbàgbé àti máa ti dájú àkọ́kọ́ lọ́wọ́ ni wọn. bákan náà ti lè ti ìyàwó bọ́lá ní pé ìjọba tọkọ rẹ̀ ń lókun díẹ̀ káàbù. kò ní láti tó kó òun tí ó gbọ́ ọmọ ẹ̀rọ kọ́kọ́ lọ́kùn dáadáa nítorí eré kí a máa fi àgbà àná wa lọ bọ́ bá lọ. Màlúù yóò mọ̀ sí òfin ṣe kára ṣe àbí òkú ṣáwọ́ ní ìgbìmọ̀ tí wọ́n lè wà lẹ́wà ba sharadi ba ne a yi ke yadda ma da wani ke ẹjọ́ wato ọjẹ́ ẹtí oníṣẹ́ mi ló ti bàlágà ní ẹsẹ̀ lọ́jọ́ ìta nílò sọ́mọ́ òkú lórí ọkọ̀ láyé wa gbogbo tí ìrìn àjò àìsàn bí kọ́lá ń bà ní àgbègbè o kọ́lá ń bà ní àgbègbè yìí ẹ̀ẹ́dẹ̀ẹ̀rẹ̀ láyà ní ọ̀sán ọ̀sán lójú ojú àwọn obìnrin tí ó bá wà lẹ́yìn. Gbogbo lọ́wọ́ ti lè jáde lẹ́kọ̀ọ́ ju ara àti láti wò ní ìdí ara ọba àgbàlajẹ gbogbo tí wàá jáde láti ìmọ̀ méjèèjì ara ọba àgbàlajẹ ọlágbára náà. Èyí ní ìwọ̀n wọ́n kọ̀m̀pìlìtì ẹ̀rọ náà afáà náà sì ṣe ní ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí báyìí áfíà tí afáà náà ti lágbàmà. Ẹni tí wọ́n kọ̀m̀pìlìtì ẹ̀rọ náà yóò dìde yóò máa bá ìrọ̀ lọ sí ìrọ̀ ilẹ̀. Bọ́lá ẹni tí ó rẹ́yìn máa ìmáwá àtẹ́wà tẹ̀lé nínú mọ́bábà wọlé. Nígbà tí ìmáàmù báyà ìmáàmù sáńdámà, báyà ìmáàmù ti bàálí àbí oṣù kọ̀bí. Ṣùgbọ́n mo bẹ̀rù ti ọkọ̀ sáńdámà tó ń lò ti kọ̀bí àbí oṣù bàálí. Bákan méjì yẹn. Nígbà tá a dúró lẹ́yìn ìmáàmù. Kí ìmáàmù bàbá jẹ́ pé ó dúró. Ṣé pé yóò kọ nípa ẹ̀ kó tó sálámà. Àwa náà kẹ́rẹ̀ máa ń wù ní ìtàn tó lórí pé a kù dámà. Ìyá bá kó nípa ẹ̀ pẹ̀lú ìmáwó tí ìmáwó bá sálámà. Bàdá làwọn wà á ṣe láwà fún ìlú wa àwọn olùkọ́ ìjà ìjọ. Wọ́n tó bá wá tẹ́tẹ́ ìmáwó tí òun lè mú. Ilé ìwọ́jà pé ó nígbà tí ìmáwó bá sálámà ni yóò tó mú ìkàlẹ̀. Ìjà pé tí ìmáwó bá sálámà ó ti di àwọn òkú ìlú wa. Táwa náà ta bá wá pé wọ́n tẹ́ láti ìlú sẹ̀lẹ̀ bákan méjì. Tọ́wá jẹ́ pé àdéhùn tó sẹ̀lẹ̀ ń mú un lẹ́yìn máàmù. A wà lẹ́yìn máàmù káyọ̀ tó fi jẹ. Mo rò pé a wà lẹ́yìn kí òun lé. Kí màmú bá sálámà àwọn òkìdí á kàn fún ìgbèrò wa àwọn àlọ́ wa sálámà táwa sálámà wa náà fún ilé àwọn àbúrò tẹ̀lé ni torí pé àlékún tó wà nù rù tó tẹ̀lé nù rù abá lẹ́yìn máa mú wọ́n tó wá jẹ́ pé àlékún tó tẹ̀lé o ó ti tẹ̀lé síwájú káwọn tó bẹ́ẹ̀ máa mú wáyà sábà lálá gbọ́kọ́lá gbìyà kan náà wà lẹ́yìn kejì ni ó ti dàrú. ìwà àwọn abálákẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta àbábálákẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ sẹ́wọ́n nígbà tí òun àlékún bọ́ sí mò àwọn ọ̀pá tá di kí màá gba sálámà ọ̀wọ́ borí kalẹ̀ àwọn ti yá pé òun wa tá a bá pé òun wa àwọn òní borí kalẹ̀ mọ́ torí pé àbá tó lé fún òun. ṣùgbọ́n èyí jẹ́ pé kọ̀bí kọ̀bí ni ó ṣe yóò borí kalẹ̀ tó tó sálámà àti tí o abá o àbá àbá o á borí kalẹ̀ pẹ̀lú ìmọ̀ràn. mo rò pé àlàyé àti àwọn ọ̀pọ̀ àwọn àbáwọn bá àwọn ìdìbò ìlọ́kùnrin wa fẹ́ náà kí ni ìdájọ́ kíkí wọn níwájú mìíràn. ìlànà lẹ́yìn tó wọ́n bá wà ní ọ̀sẹ̀ lọ́wọ́ tó gbogbo ojú tó dojúkọ kí n tí ó gbà láàkà ẹ̀ lọ́dún rẹ̀. kọ́dà tí ó ṣe ní ọ̀dùnkàn ànẹ́bí gbọ́dọ̀ kí n tí ó sọ́dọ̀ náà wà ní ọ̀sẹ̀ náà. làwọn sàhábà bá jẹ́ àkọ́kọ́ ànẹ́bí wọ̀ ọ̀jà ànẹ́bí wọ̀ ànẹ́bí sọ́tẹ̀ bẹ̀rẹ̀ àwọn ọmọ òkú lọ́sẹ̀ rẹ̀ báyìí nígbà tá a lẹ́nu kírun náà wọ́n yá pé àlejò ọ̀nà parí ń tọ́tẹ̀lẹ̀ àlẹ́ni ní aṣọ tí mo wọ̀ sí láìsọ wà lẹ́gbà látàrí kó lórí lórí bọ́sọ̀. Sọ̀rọ̀ bọ́ọ̀bà tí o lọ́kọ̀ọ́ lọ́sọ títí dára tó bá wọ́pẹ́ láàká yìí ọmọ àwọn àtẹ lọ́kù lọ́sọ wà lẹ́ tí ó dùn wá dùn ẹnu bí ọ̀sẹ̀ tí ìdí ilé ti lọ ọ̀fẹ́ tí ìdí ilé ti wọ̀ kú lè. Ìgbà yẹn ká pé gbọ́dọ̀ rẹ̀ tẹ̀lé ìfẹ́ yìí. Ìgbà ẹ̀ká mọ̀ ní pé ìwọ̀nba làákà ẹ̀rẹ́ nù ìwọ̀nba ládàá rẹ̀. Nínú tí àwọn ìwọ́n tó fẹ́ àṣetá ní àmà díẹ̀ ní o. Kíkí tó lòdì ọmọ ti o, wọ́n yọ̀ bà làákà ẹ̀rẹ́ fún o. Ìwọ̀nba ti yé o, jẹ́bi tí àkà yé rẹ̀ fi wọ́n nù ní ìwọ̀nba ládàá fẹ́ bà. Nítorí eré ìṣẹ̀lẹ̀ àti gbogbo tí ó ṣe tí ó lè jẹ́ làákà ní ìgbàjọ́ tí wọ́n bá gbé jẹ́ ẹ̀lẹ̀ ẹgbẹ́ wọn jẹ́ orí òkú kí o. Ah, bọ́yá olúwa rẹ̀ fẹ́ gbọ̀nsẹ̀ má má má fún mára níbi kí làákàtì òní súró yìí lọ ṣe tó fẹ́ pẹ̀lú farabalẹ̀ ọwọ́ àtúwò kí làákàtì lè bá padà sórí ọ̀nà ọ̀tàrà sọ́dà fà sí kírísítẹ̀n lè jẹ́ ọ̀rẹ́ ìdí lọ́yàwó rẹ̀. ó ti tọ́ burúkú pé jára lọ́yà rẹ̀ jára lọ́yàwó rẹ̀. ó ti tọ́ burúkú má ọ́ ní ìwọ̀nba. ìjọba àìdá ló ti gbogbo mùsùlùmí wò ní mùsùlùmí fẹ́ ìsọ̀rẹ̀ rẹ̀. àwọn ọmọ tuntun wá jẹ́ pẹ̀lú ọmọ pé jẹ́ ìsọ̀rẹ̀ rẹ̀ kọ̀ọ̀bá ìyàwó rẹ̀ jẹ́ kọ̀ọ̀bá ìdí rẹ̀ jẹ́. mo rò pé ọlá òdàlà rẹ̀ náà sí ìrìnàjò àjọ̀gbẹ̀yìn ìgbìmọ̀ fún náà tí wọ́n dà lùtẹ́ ẹ̀ máa ń ṣe lákà lè fi èyí ìmọ̀ yóò ti lé ní ọ̀sà lábà yóò ti lé ní ọ̀sà lábà ẹ̀dẹ́ wá wọ̀ wọ́n ti aka àti alaka àtàkọ́ba tí ìmọ̀ ń wà sálámà máa ti aka ti jẹ́ tó wọ́n ti tó bá aka tẹ̀sí wọ́n ti rà ní ìlú máa ti lẹ́yìn ẹ̀kọ́ wá ká kẹ́sì wá sọ ìmọ̀ ń wà kẹ́sì wọ́n ti kó pé ní ìdánilẹ́sẹ̀ láàrin ìtẹ́lẹ̀ gẹ́gẹ́ rẹ̀ ní kó dì ní ó èrò tó kẹlẹ̀ kí ń wọ yàrá rẹ̀ ó lóore ju èrò tó kí ń máa dájá àdúgbò wọn. mo pe èrò tó kí ń máa dájá àdúgbò àwọn afáàkà ní gbọdọ̀ ní kó ní ládàá lòdò tó kí ń máa kà. mo lè máa ṣe súnmọ́lé rẹ̀ sí ilé ẹ̀rí ládàá rẹ̀ pọ̀ sí jẹ́nẹ́rẹ́lì. bẹ́ẹ̀ afáàkà máa rò bẹ́ẹ̀ ṣùgbọ́n lásìkò ààwẹ̀ pàápàá ju ọjà tó bá jẹ́ kó ló wọ́n máa tí òun lè òun gbọ́n mọ̀ fún ara rẹ̀. ọ̀rọ̀ mọ́ta sí wọ́n ní tàbílù sáwáwí sí yóò kọ̀ ẹ̀dá ọdún pẹ̀lẹ́. náà jẹ́nẹ́rálì ṣé tìlúù sáwọ́ àkùkà sí lòrùn ṣé bọ́lá jẹ́nu nàìjíríà náà ṣé ṣe kọ̀kọ̀ bí àbíbá àbíbá àbíbá ni máa ti tó kọ̀kọ́ sí náà. All right, people, please, madam, let us have time schedule for most of the days now. Ẹ̀rọ ṣàlà wá ẹ̀rọ àwọn ìṣọ́ tí wọ́n ti ń ṣàlà. Islam is not giving himself to this religion. Wọ́n bèèrè nípa tí sọ ọmọ ló pọ̀ wọ́n gbọ́ tí ti sọ kí ẹ bá àti wọ́n mẹ́lò kan kò sí ní ìlú ní ìṣẹ̀yà ṣùgbọ́n àwọn ọmọ bá wọn kíkà ìpín ló kọ́ tó wù àwọn bá sọ kí ẹ ló kọ́ tó wù àwọn ẹni pé àwọn àtàwọn sọ̀rọ̀ ló kọ́ tẹ́lẹ̀ sísọ ọmọ ló kọ́ ẹ̀kọ́ wà báyìí bàbá ọmọ olólẹ́gbà tí wọn ló pọ̀. tọ́ba wá máa rẹ lòmíì tí màá lọ́wọ́ o tọ́ba wá máa tọ́ba bí bàbá rẹ tó ń tọ́ bàbá rẹ tọ́ba bẹ́ẹ̀ bá ń tọ́ ló pọ̀ òun tọ́ba balẹ̀ tọ́ba lọ báyà ní ìyá abímá tó kọ̀ ọ́ ẹ̀rú kọ̀ ẹ̀ bá sọ ó fi pọ́n wọlé mi bákan náà ìyàwó ó gbẹ́yàwó ni àmọ́ tó láì kí sísọmọ ló pọ̀ sí bàbá yìí bàbá ọmọ tó yẹ àwọn tó sọmọ ló pọ̀ 你把宝宝的作业朋友宝宝擦一先把一排人，你叫什么人来好好啊，他也带几个带他们，我哪有来啦？ Kábẹ́rì ló ní lọ́wọ́ fẹ́ tó kọ́ lọ́dọ̀ tí wọ́n á mú mi ní àjọ rẹ̀ káàkiri ní wọn. Ẹni ìṣẹ̀lẹ̀ láyà ní sọ̀rọ̀ máa wà ní ọ̀sán. Wọ́n sọ àwọn ìgbàgbọ́ àti tí ó kọ̀ ẹ̀ṣọ́ àtàlejò káì orí ó kọ̀ padà. Àlejò ti ìbàdàn kò sẹ́ni kẹta lè lọ ọ̀pá bá a ní

madina káwá lọ kírísítẹ́nì lẹ́rù ṣe kọ́mọ̀ ní àgbèwà lẹ́rù ṣe lọ sí ẹ̀jẹ̀ òṣèlú sálámà ẹbí ìmá sálámà ti mùsùlùmí nìyẹn. sálámà lẹ́gbẹ́ sálámà lẹ́gbẹ́. ṣé ádàm sálámà yàrá ìdáhùn? ń gbọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn lọ́dọ̀ àwọn olùmọ̀ṣẹ́ ádàm sálámà sai ba za mu ya ce assalamu alaikum a wannan da ku wa alaikum assalam sai ba za mu ya ce ni ne kadiya kun ka ali da asalin ka ko duwa ele ne fatwa ko kwa mu ma a ce ka bani ya ko ne ni a ce da ko da ko sai order kana ba lo ba ni adi ku ba wata da sallallahu alaihi wasallam ta wa aru tijani ba sallama ji ya ko wa alaikum ya ko wa alaikum kuma ya ki ina ṣùgbọ́n àwọn àdìsí tá a bá kó gbogbo ẹ̀gbọ́n ọ́ sádà yìí àwọn atọ́jọ́ àná àwọn ìyẹ̀wò wípé kásánà wà lẹ́kùn làwọn wí àtàwọn àlẹ́kùn làwọn wí lédè fún àtàwọn àlẹ́kùn pé kí n bá ń kọ́ mọ̀ jẹ́ tiẹ̀. ṣùgbọ́n tí ọ̀bá bọ́sẹ̀ wọ́n yọ ọ́pẹ́ kan náà àtàwọn àlẹ́kùn àti àtàwọn àlẹ́kùn. lànà sọ̀rọ̀ àlẹ́kùn náà wà fún àwọn àlẹ́kùn tí wọ́n kẹ́ kíkẹ́ bá ti ẹ̀dá gbàtọ́ bá ti asàlámù àlékún ẹ̀gá rẹ̀ wá àlékún asàlámù ìsìnkú nínú ìṣẹ̀yà ẹ̀kọ́ tọrọ àlàáfíà fún torí kíkọ́ jẹ́ ẹsẹ̀ rẹ̀ wọ́n àtọrọ àlàáfíà fún ẹ̀dá àlàáfíà ìta ọlọ́run padà. Mọ́ta wọn bẹ. Thank you. 감사합니 Madina, wọ́n máa Madina, òbí tó kú ọ̀pọ̀ ọ̀pọ̀ láti ẹni ìlú ẹ̀rọ àpẹẹrẹ. Ṣùgbọ́n tọ́kọ̀ àgbẹ̀ ni pé tọ́ba jẹ́ pé àtọ́ dáadáa ìdáàbà sọ ní pé màdàníyà, màdíyà àbí màdàníyà ìní ọ̀bá dáa. Ṣùgbọ́n ẹni wọ́n ti sọ Madina ọmọ rẹ̀ ṣe Emang tidak Màdínà ni ọmọ jẹ́. Tí àlẹ́nu bá wọ́n máa tó bí ọmọ tuntun ní ìsìn, àwọn tẹ́ máa fi ní àìsàn padà. Wọ́n máa bẹ̀rẹ̀ àìsàn òkúrú, wọ́n lè lò pọ̀ méjì. Wọ́n máa jẹ́ lápọ̀pù, wọ́n máa tó kọ rẹ̀ kíbi. Wọ́n kọ rẹ̀ àìsà, ìjà rẹ̀ Màdínà. Ọlọ́pàá àìsà làwọn Devi àti ìyọ̀sọ́ àti ìyọ̀sọ́ máa tẹ̀lé. Ọba wa ọba wa lẹ́wà ó ní orí sí àpẹẹrẹ kò sí. Iṣẹ́ àná á bẹ̀rẹ̀ ní àìdájọ́ lọ́dọ̀ òkúrò ìdí ìpa iṣẹ́ àná. Lọ́kọ́ tó ti bẹ̀ wọ́n ní àpẹẹrẹ tó ní ọba kan wá sí ẹrẹ́ sí. Wọ́n á máa tẹ́lẹ̀ ìjọ wá mọ̀ ọba láti ìdájọ́ àwọn ọjà rẹ̀. Ní ìbàdàn ká tó ti ṣe ìjọba ọjà tó wà lọ́wọ́ máa pẹ́ alásọ̀rọ̀ lórí ìsàkátò fífẹ́ tẹ́lẹ̀ náà ní sókí ìdílé ìsàkátò fífẹ́ tí àwọn sábàbẹ̀ yìí àjàkà yìí. Mo náà ní oúnjẹ tí aláwẹ̀ lọ́dọ̀ àlẹ́ nàbí ẹ̀kọ́. Oúnjẹ tí a ti sàrà lẹ́yìn ìgbà táwa gbà wẹ̀ wọ̀ bá ń sàn ilé jẹ́ zakato tó. Anẹ́sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀ náà ó ṣe zakato gbogbo lọ́nà yìí lọ́nà yẹn lórí gbogbo mùsùlùmí. Ọkùnrin ni àbókùnrin, ọmọdé oh, ni àbábà, ah, ẹrú ni àbọ̀mọ̀. Zakato ti ṣe lọ́nà yìí lórí wọn. Kí á di ṣe zakato títò? Nígbà tí ṣe zakato títò lọ́nà yìí pé kí wọ́n jẹ tí wọ́n máa ń jẹ lágbègbè ìta tẹ́ ọ̀sán.

ṣùgbọ́n pẹ̀lú wọn jẹ́ nǹkó tó jẹ tá a máa wọn tá a lè wọn fún bàtà bá ti lè wọn yálà ìta ti lọ ní àbí ìta lọ èyẹ lè fẹ́ sí i èyẹ lè fi àgbàdo yẹn bẹ́ẹ̀ èyẹ lè fi èyẹ lè wọn èyẹ lè fọkà bàbà èyẹ lè fi ṣe spaghetti èyẹ lè fi ṣe macaroni èyẹ lè fi ṣe èlùbọ́ dúdú èlùbọ́ tuntun èyẹ lè wọn tó fi ṣe dàgbà tó ṣe. ṣé bàbá ti jẹ́ pé alẹ́ alẹ́ ẹ̀rọ rẹ̀ alẹ́ wọn mo fẹ́ ṣe dàgbà tó ṣe lé ní sófin kí wá lóde wọn dá ìdàgbà òkè àtẹ́bìyàn sọ àdìkẹ́lẹ́ àwọn àdìkà sọ nínú tí ó súnmọ́jú nínú kí o ìta àti olórí ìjẹba ọ̀ṣẹ́gun tẹ̀mí ni nǹkan bí ewé kòkó tí kejì kan ìwọ́n tó pa àwọn olùwọ́bẹ lónìí wọ́n lọ lórí ìrẹsẹ̀ tírí kejì ni tírí kejì náà àní àti gbogbo ara ní iṣẹ́ ìdájì wọn lónìí ìjọba ní pẹ̀lú dára fi wọn bí múlù ìwádìí ta ṣe ń bàtà àwọn ọ̀sọ̀ rẹ̀ tí màá ráyà kò sí àwọn rẹ́ẹ̀tì tí màá yàtọ̀ sábà lùtà báwọn sábà ti bí múlù wọn ṣùgbọ́n ní bí agolo kíkìlẹ̀ tí ó tàbá sọ pé múdù méjì àti múdù káàbù múdù náà máa yàtọ̀ síra wọn èyí máa jẹ agolo mẹ́jọ wà lóní mẹ́wàá wà níbi níwọ̀n ndị ẹ̀sìn wọn máa jẹ mẹ́ẹ̀ẹ́dógún múdù wọn tó à tẹ̀sí nípa agolo ọ̀rẹ́dì láàrin twenty twenty one point five ọ̀pọ̀ bíi àti ah, pm twenty kò tó twenty tẹ̀sán jẹ́ ọ̀rẹ́ twenty kàkà tó ìdíjẹ́ pé ìtọ́ ọdún tó kó jẹ́ kó léwu iná máa jẹ́ téèyàn kan agbọ́dọ̀ ẹ iná máa jẹ́ téèyàn kan ìdájà ti wípé ọ̀pọ̀ táwọn èèyàn tí wọn dàgbà tó tètè kì í ṣe tọ́ ẹ̀wọ̀n kì ṣe é gbèrò yálà ìta kì ṣe àlè ta ẹ̀yìn la keke wala kɔ b'a la tuma k'a waati wa na a tuma k'a waati tuma k'e se t'a mɔ seko la wa n'o to la bi problem keke ke yɛ o na ni mu keke ke o ŋɛɛ ni lɔɔri yɛ e yɛrɛ kan nílà méjì ní bẹ́ẹ̀ yàtọ̀ nílà àwọn tó fi ti ìfàánì ní ẹ̀tọ́ a tí ó bá lè gbà wẹ̀ tó ṣe pé wọ́n wà láyé yìí ó ní ọ̀yọ́ nílà ẹ̀rọ kan mo pé òun náà sì yàtọ̀ síra wọn ìmọ̀ká yàtọ̀ sí ti màdínà ti màdínà wọn ni a lò ti màdínà ni wọ́n ti gbogbo wọn àtàyè ni nítorí délé bí àwọn olóṣèlú tó bá jà fún àgbàdo tàbí ẹni ilé ìwà àkókò ọ̀hún láàmà lò tó gbé láti wọ́n. Yàrá sọ́kọ̀ yẹn lè lo èyí lè mú pàgẹ́ ti ṣe ní àbálabàlà ọjà. Sọ̀rọ̀ tó ń kọ́ ọkọ̀ wá ṣe ṣe tọ́ wọ́n sí bẹ́ẹ̀ rẹ̀ ní ládà rẹ̀ fọ́ọ̀mù wá gbọ́dọ̀. Ẹlòmíì dàgbà tó lè rẹ̀ lọ́wọ́ lọ́ra àgbàdo yóò bẹ̀rẹ̀ ká kú sí ṣe. À nígbà káàrí òfin ṣùgbọ́n ládà rẹ̀ ti ṣe. Òtọ́wá jẹ́ pé bí ìfàgẹ́tì ẹ̀fẹ́ rù nẹ́tíwẹ̀tì rẹ̀ ẹ̀rù wọn máa pẹ́ sí i ìdájí kílò ìnẹ́tìtẹ̀ tó gbàgẹ́tì tí ó lẹ́dà lọ́dẹ̀ mẹ́fà ìní pé yẹ̀ta mẹ́fà ìní ọ̀dẹ̀ pé yẹ̀ta ẹ̀tọ́ bá lágbára rẹ̀ kó sí ìdíjẹ́ ládà yìí kí láǹfà ní owó tó onítò lè gbà ìdájẹ́ tí láǹfà rẹ̀ kí láǹfà ní owó tó onítò lè gbà ìdájẹ́ tó lè fi tó bí ọ̀rọ̀ lọ ní ìdílé kí ẹ̀wá lè yọ bẹ̀ ọjà ah, àgbó láyọ̀ zakatu gbèsè àmọ́ ayọ̀ zakatu gbèsè kó tó di páàkì yìí látàárọ̀ ẹ̀kọ́ ọdún kó tó di páàlọ̀ kírun yìí akẹ́kọ̀ọ́jẹ́ pé dàtà ó ti lọ́dọ̀ ẹ̀ níta abẹ́ fún un àtẹ̀ntí ọ̀gbà kọ̀lì bí ha ẹ̀ntí ọ̀gbà gbàálẹ̀ gbàálẹ̀ lé abẹ́ fún adé gbàálẹ̀ lé ti dáre káfíń fún ìyàwó àbí kọ́mítì mọ́tíláṣí wà káfíń lé wọn lọ́ọ́ káwọ̀ kù ẹ̀ẹ́dì ọ̀dà ká tó fi kù sẹ̀rí àfara máa pé a lè nípa kíkí gẹ́gẹ́ bí abúlé àti ẹ̀kọ́ màtí máa ṣe yóò mú zaka tó fẹ́kìrì rẹ̀ lọ sí ọmọ sí ìṣòro tó lè bá tó. aláǹfààní àti lè yọ zaka tó síwájú ọdún pẹ̀lú jọ méjì ọdún kọ̀ọ̀la àwọn tó kọ̀ọ̀la.

tí wọ́n bá sọ tí wọ́n bá pé tó ṣe dáàdì ọ̀yọ́ lọ́dún kọ̀tùlà ọ̀ọ̀ wa ọ̀ọ̀ yọ̀dàkà outside yìí láìpẹ́ ṣùgbọ́n tó ọba yọ ní twenty eight wọ́n ti kọ̀ǹkúrúdì pé èsì láìla rẹ̀ wọ́n bá ní sòtọ́ọ̀nì ní ẹgbẹ́ pẹ̀pẹ́ tó ti dájú o nítorí àgbẹ̀dọ̀ ìkàkà ó ti bọ́dà tó tó lọ́tọ̀ lọ nàìjíríà mo rò pé láti twenty nine ẹ̀ẹ́ nẹ̀ láti bí ọ̀la nìyẹn ẹ̀ẹ́ nẹ̀ bẹ̀rẹ̀ sí ọ ìkàkà tó ti tẹ̀lé ẹ̀ ọba fẹ́ ètò kókó ní ẹni tó lọ́dà rẹ̀ tó ń kó lórí bá ọmọ àti pé ó pé bíbọ̀ ẹ̀rọ bíbọ̀ ọjọ́ náà lórí wa. nítorí eré báyìí lé yọ yọ fún àwọn ọmọ rẹ̀ yọ yọ fáyà tọ́ba jẹ́pọ̀ ní tọ́lá òbí rẹ̀ lọ́wọ́ ìyọkùn ọ̀tọ́ àwọn ẹ̀fáyà ọtí ọmọ lọ́wọ́ àti ìgbóná àwọn ọlọ́ni ìdè sálábà ṣùgbọ́n olùkọ́ wa ní àkójú ètò obìnrin níbi lábẹ́ ọkọ̀ tọ́ba jápò náà lágbà àti ẹ̀rọ zaka tuntun lọ gba ojú ojú lè dí àbọ̀ lọ òun náà lágbára àti ìlera a kọ́nà fúnra rẹ̀ àbí bá yẹ ilé ọba àlá pẹ̀lú olómìnira dàbí àwọn ìwọ́n tó bí dàbí tó tọ́ra fúnra rẹ̀ torí kí ni akọ́kọ́ fi bọ̀ ọ̀pọ̀ òde ní ìgbowó lọ́pọ̀ àwọn tó yọ̀ ọ̀sẹ̀ káàkó tuntun torí kọ̀ mọ́ la bàbá rẹ̀ lọ́ba alẹ́ ọkọ̀ rẹ̀ gbà ń wọ̀ fọ́ kú òde kama wọ́n akọ́kọ́ mọ́ la kó lọ́ mọ́ yọ. lónìí tí ọ̀nà bàbá ṣe kí báyé rẹ̀ bá gbọ́ yé mi o máa tọ́ lọ́mọ ti gbọ́ Bọ́lá bá ti tọ́lá ń bọ̀ yìí, wọ́n ní káàdì yọ fúnra wọn, yóò kọ́ fáwọn àti bàbá tí wọ́n tún òbí tó burú. Ṣùgbọ́n tí wọ́n bá ní sábọ̀ yìí, tí wọ́n bá bọ̀ yóò tẹ̀lé tó burú. Ilé ọjẹ́ àwọn kan tó ti kókó nípa àzàkàtù títẹ̀ tọ́lọ̀ bá kí ọ̀tá àmàlà tọ́lọ̀ bọ́ bàrẹ́ nìkan. Ọlá wọ́n bẹ̀rẹ̀ pé tí ẹ̀ bá yọ láti bí látọ̀lá yẹ bẹ́ẹ̀ wà sọ láti twenty nine tí mo bá yọ láti twenty nine tí mo tẹ̀lé lọ kí n gbé lẹ̀ ní àbí mo lè gbé lọ fún ẹ̀ tí mo gbogbo tí ẹ̀ bá tọ̀ lọ gbogbo tí ẹ̀ bá ti ọjọ́ bá mo lè gbé lọ fún láti gbọ́mọ bá ti lọ ìgbà mo lè gbé lọ fún ẹ̀ máa lò fún mo sì lè gbé lẹ̀ kí sọ̀ tẹ́ bá dáa ọ̀tọ̀ kò sí tó ní wàlá àrà àrẹ tó sì sára. Inú ni ọ̀sán pé ṣe àdìtì mọ̀ kàfọ́ wa, àdìtì àtẹ́lá ìrìn ọmọ ní sọ̀rọ̀ ìrìn àmà rẹ̀. Tí wọ́n ẹni tẹ́lẹ̀ mọ̀ mọ̀ sọ, ẹ̀nà ọ̀lá ọ̀dà àlà àṣìkárẹ̀ tó sì sára.

àwọn olùmọ̀lẹ́ torí pé kúmọ̀ sí lẹ́mẹ̀ ní pé àdéhùn bá wà ní ìfẹ́lẹ̀ ìgbà ọ̀rọ̀ wá lórí pé a fẹ́kọ́ jẹ́ pé bọ́lá ọ̀rọ̀ sì ní dúró ẹ̀mí kọ́ wà àwọn tuntun ní ìfẹ́ oṣù nínú ọdún pa níjọ́ àwọn ní òfin ìjọ ọ̀rẹ́ tó láwọn ara rẹ̀ ìjọ ní àgbà tó gbé tó tó ní jẹ́ ìjọba lóúnjẹ ẹjọ́ méjì ọba ti lè kàkúrẹ́tì jẹ́ ẹ̀kún ẹ̀kún ọdún tó lókun ìbẹ̀dàkàtò ẹ̀tún wọn á tún sẹ́kà tó ti sẹ̀ wọ́n tó lọ yíyí àti ń gbẹ́wà tó ń gbẹ́wà ti káwárí kó ti jẹ̀mọ̀ lóko ìdajì àkórẹ́ wọn náà ti dára gba ó mú ojú ẹni tí ò ní kó tó lọ́nà rẹ̀ kó tó ti sára. mo rò pé síwájú kó tó ti yíyí o ṣùgbọ́n ó ti lọ yíyí ètò ọjọ́ wa kò ní tí ó jẹ lọ. nígbà òde láti yíyí ọba ti dára ní nàìjíríà sí nàìjíríà wọn ọba mi lé ti fi yíyí dà nínú òkùnkùn lápá tó ti ṣe ìlú mi. mo sọ̀rọ̀ kọ́ta ọlọ́kàrà ó pé sàlà á lè wọ síbi àwọn ọmọ ó sì wà ní àti ọ̀rọ̀ fún tí wọ́n bá parí sàlà á ní gbọ́dọ̀ yẹ ní bí àwọn àwọn ti bá rí yìí ní sàlà á sì ọlọ́kàrà. Wow, that's awesome.

gbogbo ọlọ́pọ̀ ní tẹ̀lé wa gbogbo wa àmì gbogbo ọ̀tún nínú ayò àtìgbọ́ ní àkọ́kọ́ gbogbo ìṣòro lọ́pọ̀ lọ́pọ̀ ọ̀rọ̀ ọ̀daràn ní ṣàdáhù gbogbo sí ẹ̀dùn sí gbà náà ó ní ọlọ́wọ́ bá ṣùgbọ́n ìṣòro wà lọ́pọ̀ ọ̀rọ̀ mẹ́kẹ́ ẹkún wa ọmọ ọmọ sí ọmọ ọ̀dọ́ àwọn tí wá ní ara alábàákàlà wọn sì fún àwọn tí wọ́n wọ́ ọkọ̀ ọkọ̀ alábàákàlà wọn sì fún ojú bùkátà kan tí ó ti àtiwájú nínú oṣù wálẹ̀ yìí lọ́wọ́ bá lọ́wọ́ ọgbà ọlọ́wọ́ bá wà ní ìṣẹ́jú ní àfihàn fún wa ìwà àtẹ́yìn dáhùn tá a sọ fáwọn fún nínú àmì ní pé gbogbo wa la wá tẹ̀sí nípa ọ̀dáná gbogbo wa la sì ṣe ojúbẹ̀bọ̀ fi súnmọ́ ọlọ́wọ́ wa nípa ọ̀dáná ọ̀dáná nílò yìí ọlọ́wọ́ wa ọ̀dọ́ kankan láwọn náà kò lọ bí kankan gbogbo àwọn ọ̀rọ̀ tí òjò ń lọ ọ̀dáná kára kan ká máa kó lọ́ra dá padà nígbà tí àwọn náà máa kọjá.

àwọn tó bá ti dàgbà ṣe wọ́n mọ̀ kékeré lórí ẹ̀sìn ní dàgbà tẹ̀sí. àmọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ti dá ọ̀rọ̀ àwọn ti àwọn àmúṣe àlẹ́ àmọ́ gẹ́gẹ́ bí yóò rẹ̀ sí ọ̀tá ti jò

ọlọ́run ọlọ́run ọlọ́run alùpùpù àti nípa àwọn tí àwọn tí ìyá ọlọ́run yẹn kù. Àbá ta ìwé ọ̀hún, ìwé orí àgbọ́lé ọ̀yàtọ̀. Ó ń dada ẹgbẹ́ pé èmi máa bá kọ́jà láàrin ìjọba ní ìsinmi lórí mọ̀tìlákìrà àti mọ̀tìlá fúkẹ́ṣà àwọn ọ̀gbẹ̀sán èmi náà ti kọ́ ọmọ ọ̀gbọ́n ti bàbá lórí ìyá ní ìjọba. Ó ń dada ká sọ àwọn àpá àgbọn. Ìwé tí ọba bá ní ẹgbẹ́ ọdẹ sílẹ̀ rẹ̀ alhamdulilayi tí ọba olùwọ́jú olùdẹ̀sàkẹ́ ẹ̀sọ́ àpáàlọ́ wọ́n ti yẹn láàrọ̀ sí i àgbà ẹ̀rẹ̀ pàtó wá fẹ́ fi àsìkò yìí kéde àwọn afáwa ìwé yìí tí alùpà ní maximum benefit lára rẹ̀ bá tí a bá ti dà ní ìdí

现在我们院人都不知就是么了，现在人家主人来了吗？他说我把你抱起来，哎，我来抱。我还不知道你在哪里，我看到我从哪里过来的。

àti wá jẹ́ ní tí wọ́n ń lò lápapọ̀ rẹ̀ nípa ọ̀rẹ́ ọwọ́ pẹ̀lú ní kí á padà ní ìlú ọwọ́ bọ́ sí ní ẹni tí aṣíwájú fún àwọn ẹni ọlọ́ àti àlàmọ̀ pé ikhlas niat istighfar ada sallallahu ní máa bẹ̀ láyé tí ń bẹ̀ láyé tọ́lá láàbíà kọlọ̀ tí kọlọ̀ tí yí yìí. Ọlá ní sọ̀rọ̀ láwà ní onílẹ̀ ọ̀fẹ́ mọ́lé bí ó ní obìnrin tí ò ní èrò náà kó ń bọ̀ lọ sí ìlú. Mọ́tò bá dé yí ọmọ orí jù gbogbo lẹ́gbẹ̀ẹ́. Oníbàyà àkẹ́sí náà ní wà ìṣàkóso ìṣàyà máa Àwọn gbogbo kan torí pé oore tí ó sọ̀kalẹ̀ ń dọ́nà káwọn ń pè bá. Nítorí ní tó ṣe pàtàkì ní pé ká gbé àlọ́rí a ti máa sọ lọ́gbọ́n gbà nígbà tí a bá ti fẹ́ kírun tá a bá ti máa Thank you. 啊，你看，六个六个。你别话，你别话，我让别人看，别让别人看。那天气呀。 Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Kábíyẹ̀ owó dára jẹ́ kírun, owó dára kírun. Àwọn òbí ìgbà méjì gba pàtólé ẹ̀ ní kírun. Ìgbà wa ti ṣe tọ́ba rọrùn lọ́tọ́ wa ti ṣe bá àwọn kírun bẹ́ẹ̀. Mọ̀ ló ṣe kókó, ọ̀nà ìpè kájẹ́ sí kékeré jáde lọ sí òkú ìjọba tẹ́jú ìjọba láago mẹ́ta láti fi owó kiri wọ́n ti fi pé aago mẹ́ta tó lẹ́nu máa ń lu àwọn ọ̀dà rẹ̀ lé ní máa ń padà rẹ̀ lómi máa ti fi ẹ̀ka yà sàmì sí lórí ní ọ̀pọ̀ láti ẹ̀ka ti lè lọ pé pé bàbá lè tẹ̀ débi ibi títòkò wa bẹ̀ ìbáàdà òkú ẹ̀ títòkò wa tẹ̀ náà á ti padà dà ní kọ́lọ̀ kó dé a máa fà kéèké ara wa sí ọ̀nà ìmúra pàápàá jùlọ fún àwọn obìnrin. nígbà nítorí pé a dùnú a sì máa tara bẹ́ẹ̀ pẹ́lọ̀. yálà ẹlòmíì àdílé kan ní àrẹ́tọ́jọ́ ọgọ́jọ́ ọmọdé. nígbà ní báàmù sí múra táàbí aṣọ ọdún tó kú díẹ̀ káàkiri. nítorí ilé kágbìyànjú kárí pé àtẹ̀tọ́lọ̀ ọba fẹ́ àjẹ́ sí ọlọ́ọ̀ba nínú ọdún ọlọ́run bá ti ń bẹ pẹ̀lú wájú ọ̀sán òun náà lọ́wọ́ bá lẹ́yìn ọ̀sán ọ̀kan náà àwọn aṣíwájú rere wọ́n ní kábàlẹ̀ ọ̀mí láyà àdúrà máa ìdájọ́ ọ̀mọ̀bá wọ́n ní ìdíjẹ̀dọ̀ ọlọ́run kọ́ máa bá àwọn àjọ kan lọ́jọ́ pé àwọn ọ̀gbọ́dọ̀ àti ní ọ̀mọ̀bá náà nínú ìgbèrè ẹ̀dá pẹ̀lú aṣọ bákan náà ló ta àkẹ́sì ara wa sí wọ́n pé fáwọn ọmọ wa kéékèèké yálà bákan jù àwọn ọmọbìnrin ẹlòmíì tó bá dá àwọn ọmọ rẹ̀ sábọ̀ fún bára kó wọn lọ ìtàn ẹ̀ ní mà ṣé ọdún ìsìlámù wọn ti àti kírísímásì àní ah, kí ọmọ ra rẹ̀dímẹ́tì fún ọmọ ṣùgbọ́n ìdáàbò tó ti gbogbo ìwà tó mùsùlùmí lélẹ̀ kí ló fẹ́ rúkọ lọ́wọ́ bẹ̀ àbẹ́rẹ́ mi tó ti ṣe wọn ọmọ lẹ́yìn ọmọ àjálẹ̀ tí wọ́n ti gbé ti ní àti àìsà ìlà ẹ̀dàpọ̀ ẹ̀dá gbìyànjú torí pé à ń sílẹ̀ mi wọn ni nítorí láti fi yé wọn lọ bá àwọn ti padà gbà ó ilé ìdílé kí á gbìyànjú kí a gbé àti amúsùn gbogbo àwọn kan rẹ̀. àwọn ní nínú àwọn ìkéde tó wà àwọn kọ́ ni pé àwọn tí àwọn edb mélòó kẹta àti confirmation nínú táìmù tí wọ́n pè ní táìmù jẹ́ǹtì ní bypass àwọn méjì wọ́n ní wọ́n pè ó bákan náà ní tọ́àdúró ah, ní mèrìdì sí ilé iṣẹ́ wa bẹ̀ kẹ́sẹ̀ ní ikú ìdára sí ìjọba wà wọ́n ní wọ́n pè ó ní àwọn méjì làwọn tó pè ó wọ́n ní ìdáàrú ah, àdí tí wọ́n bá tó fà ní kó wà rà wọ́n láwọn tó fi omi bẹ́ẹ̀ ní sẹ́ńtà tọ́lú ọ̀rẹ́ ní kékeré wọ́n láwọn tó fi omi bẹ́ẹ̀ sẹ́ńtà ní táwọn sọ pé ìjọ bá sún ọ ní oṣù kírò náà lẹ́nu tó ìgbà wọn bá dé ìgbà kírò ló tó bá pàápàá tó lọ nípa ọ̀gbẹ́ tó jẹ́ pé ọgbọ́dọ̀ máa pọ̀ ìjọ bá ní ibi àtẹ̀sí tí ó fi kírò pọ̀ padà. ní inú tí wọ́n sọ fún wa pé ní mọ́tíláṣí ọba ìjẹ́ ìgbọ́tẹ́lẹ̀ yàtọ̀ tí wọ́n sọ pé bẹ̀rẹ̀ tó dà ni wọ́n kí o. So àwọn mẹ́wàá wọ́n gbèrò pẹ̀lú ọ̀rọ̀ láwọn mẹ́wàá inú wọ́n gbèrò níṣẹ́ àlá. Àwọn ìta tí mo náà rí àní confirmation dáhùn tí mo kò sí. Àtúnyí wọn bá lé àti àlẹ́ màmá náà pẹ̀lú sí ìlú àti wọ́n ní àwọn ìlú pẹ̀lú ìta. Láì ní náà máa aláwọ̀ ìlú bọ̀. Ní गोलारी के द्वार तो आप बाबा ने गोलारी के सफेद द्वार में द्वार ये आपको आज भी कदा लोग आपको आपको मैं कराऊं तो और आप मैं जल्दी कदा लोग नाम Thank you. ẹ bá bá wọn sáàmù yẹn dáadáa torí ìsáàmù àtúntàdà lè ní sáàmù bá. Ètò tẹ́ ẹ̀dọ̀ tó fi ní ládàá lójú ọdún wọn náà nínú. Bí ẹ̀rọ balẹ̀ tó ọba àwọn akẹ́kọ̀ọ́ ń jẹ bá. Bí ara wa ṣe àkọlá ní ìrẹsì lẹ́la àwọn náà ní àkọlẹ́kọ̀ọ́. Àkọlẹ́kọ̀ọ́ làwọn náà láwọn kí o. Bákan náà ní Jẹ́pọ̀ wọn náà àkọlẹ́kọ̀ọ́ ni wọ́n kí o. Gbogbo àwọn àyè gbogbo bí a bá ti ilé kí kọ́lọ̀ bọ́ǹgbà lẹ́nu.

yóò close the tafsiri àti wọ́n suspend the reliable the most important àwọn tí parí tafsiri pẹ̀lú ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ìjà ìmọ̀ ẹ̀. so ṣé àlá lónìí lálẹ́ nígbà tí lílá lẹ́nu tó lè rọra ní ọba nípa ló ṣe àlá lónìí ní mọ̀ ọ̀pọ̀ sáyẹ̀nsì pé wọ́n gbé láti tẹ̀lé ìṣẹ̀ ìfọ̀n ọmọ tuntun láti mọ̀ sí ẹ̀ ah, a wani ta'alim dama da jiwa jima jima ba ta zama mana jira a sosai ne bani gbọnà jima ke jira yau ne ẹni jima ta sai da yau ne ke jima ke jira yau ne sama wani tsari on 15th july insha Allah ni ta'alim of test was kọlọ bọ sai da bákan náà àwọn akẹ́kọ̀ọ́ àkàràntí wọn ní pé rẹ̀ láti eh, tẹ́lẹ̀ àbújá wọn ní ká sọ báwọn ẹ̀sìn wọn bá ní akẹ́sùn ní intanet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tẹ̀sí ìgbà ti ti àwọn níta àwọn ọkùnrin táàsì àtàwọn tàbí máa ń ta àwọn ìdílé àti ìṣòwò ọtí náà. àdéhùn pé wọ́n fẹ́rẹ̀ dáa sí ọkùnrin òbí àwọn program ti àwọn àwọn lectures ní olóògbé báyà ọ̀rá ìkàlùṣe fọlọ̀ wọn fọ̀ sí ọ̀hún gbogbo àwọn fíyẹ̀ fẹ́ sí. so website yẹn ní ẹ̀rọ abẹ́bọ̀ audio ni báwọn ìjọba ní abẹ́ www.dawanigeria.com dawanigeria.com ea w a nigeria.com máa ń jọba ṣẹ́ńtì ìjẹ́ lè bọ́ gbogbo àwọn ní ẹ̀mí ojú sí ọlọ́pọ̀ pẹ̀lẹ́ fún ọláòtálà. Na uh, ilé ìjọba kọ́wá ìbéèrè gan-an dàní. Ẹ tí wọ́n fún ní ẹ̀dàká tó gbèsè tí wọ́n jẹ́ fún wọn kù. Bọ́yá ilé mu ilé mu arẹ́ ti jẹ́ sọ́kù dàní. Lọ́wọ́ ìdájà múrẹ́ ṣùgbọ́n rẹ́ẹ̀dì nìkan ló ní kò ní tí mo kò lẹ́ran kò lè tí o fi ṣe bó ni o fi ṣó lè bùn bẹ́ẹ̀ kọ́ta ẹgbẹ́ ní oúnjẹ tútù tó sì lóúnjẹ tó pè ó ti pè ó ti pè ó lè bùn bẹ́ẹ̀ kọ́ta kó ìra tì máa kó ìrẹ́ran tó lè bá jẹ́ tó jẹ́ bá wà ní kíkà láti sọ pé ó mọ̀ kò lọ́sí bá ti dúró nítorí ẹ̀rẹ́ kò sí tó burú kó mú bẹ́ẹ̀ kọ́ta ó fi ìta àgbẹ̀ ẹni tí ó kún yọ ọ̀ṣọ́ tó fi lówó ike tɔ ɛɛ tiɲɛ ko k'an wele kiri ɛlò la tɛ n'an fɛn ti mun tile n'o yɛrɛ tole ni ɛlò la tɛ ko mini kilo rɛ i t'a ma da a y'a ɛ ko t'a ma da a wele o ɛ kulo tɛ n sɛ bɛ a wele tɔgɔ wa ba tɔgɔ ko kɔ ta tɔgɔ ko ko bɛlɛ tɔgɔ ko ko ko bi ko ni ma ja tiɲɛ ko kuma tɔgɔ dɔ wɔrɔ n'o ko ye kɔlɔn kala na inṣàlá ògbọ́ pé báyìí ni a ṣe dúró lónìí kẹ́bí àgbà tí àwọn ọmọ wa ṣe ọlọ́pọ̀ yìí tẹ́lẹ̀ ní àtìmọ́lẹ̀ ìgbìyànjú ìgbìyànjú wa láti ìgbà tí ọmọ náà ti bẹ̀rẹ̀ títí lè ta abalẹ̀ kí ọlọ́pọ̀ balẹ̀ sí ọlọ́pọ̀ yìí. Kí náà lápọ̀? A ní fi ìyàká tuntun ti a ní kòwó yọ ọ́pọ̀ mú pé èlò ni mọ́mọ́ ẹ̀yẹ nígbà mú pé méje tí ó jẹ́ tí ó sọ ẹ̀rẹ̀ mú níwà kúló là. Máa kú ló jẹ. Ṣùgbọ́n tí mo bá kú ló jẹ dá, tó bá wá wù tí mo fẹ́ kú ṣe sàrà. Wọ́n á sọ pé sọ fún mi pé láìsí kó ní ìdí ọ̀rẹ́ àti bàbá òun náà ló kù sí ṣe. Tó bá tó bá kò ẹ̀sìn àlékún ládàá ni. Wọ́n kò ní jẹ́ kó wọ́n lè yẹ tuntun ẹ̀sìn ìgbàká tó ti ṣe ìgbàká tó ti ṣe ìyá tó sára dáàbì ẹ̀. Ìta àtìlára yìí, ọlá

máàlù wọ́n ní àwọn tọrọ lọ́wọ́ lọ́wọ́ gba àwọn ìfọ́síwọ́sí pípé irú ìṣòkò báyìí lẹ́yìn ramadan kámẹ́jẹ tó ọjọ́ tó ramadan ẹ̀nà parí náà pípé bọ́dẹ̀ kan lóṣù láwa wá sẹ́jẹ̀ fẹ́ wá sẹ́jẹ̀ àkọ́kọ́ àbí sẹ́jẹ̀ àyà sẹ́jẹ̀ ẹ̀ka ẹ̀ oṣù táwọn ìṣòro tí àlàmúgbà wọn ti wá sí ìdìbò wọ́n ló gbọ́dọ̀ sí ọ̀pá àjẹsí sálàmọ́ wọ́n ọmọ ní ìfò ìjọpọ̀ àṣà ọ̀rọ̀ bá fi àbúrò alátàrà mẹ́rin àti ọjà olóògùn ní ìyáta àkọ́kọ́ àwọn ọmọ ààrẹ tẹ bá ń pè tí wọ́n bá ti fẹ́ àìbọ́n bẹ̀rẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ Àìsẹ̀tàlẹ́kọ̀ọ́ ẹjọ́ bá wọn kó nọ́mbà rẹ̀ sí lọ́wọ́ ìjọba sọ́dọ̀ pa nọ́mbà kó jẹ́ nídìí òpọ̀. Ìjọba ti pa nọ́mbà sí gbogbo ọjọ́ ìjọba náà fẹ́ẹ̀kì tó sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí àdúgbò àwọn ọkọ̀ tẹ́lẹ̀ mẹ́tẹ́ ti sílẹ̀ fún lọ́gùn. Ìyẹn tó bá máa fọ́ ọmọ tí nọ́mbà àwọn nípa àwọn aláǹtí láti àwọn aláǹtí láti. So ọ̀pá ilé ìta àkọ́kọ́ nọ́mbà yẹn nìkan ni tó kọjá lọ ní ìlú ìlú àná òkú láti kọjá pé ọmọ yìí tẹ́sí ọ̀rọ̀ àwọn ọ̀pá èyí tá a máa mà di kọ́lọ̀kọ́ yá pè wá èyí tá a máa mà di kọ́lọ̀kọ́ yá pè wá gbogbo wa ti ká a gbọ́ yálà yìí ká ń gbọ́ níbí àti ká ń gbọ́ ní ìtawọ̀n báyìí máa ti mú àti pé à ń gbọ́ níbò mìíràn abẹ́rẹ́ pé kí ó ṣe ní àwíjàre fún ayé ọ̀gbẹ̀dẹ̀ àgbẹ̀dá ọlọ́mọ ṣe ní wà abálẹ́jọ́ máa ń ọ̀gbẹ̀dẹ̀ àgbẹ̀dá gbogbo wa yá ìpàkàlọ́wọ́ ọlọ́ọ̀lọ́mọ bùkátà wa bùkátà àbẹ́rẹ́ ọmọ pé náà máa fún bùkátà wa bùkátà gbogbo àwọn aláàánú ìlọrin kọ́ ọ̀wọ́ dáríjà wọn. ọmọ ìyá wa tí wọ́n ti wájú wa lọ tó jẹ́ pé àwọn ọmọ sílẹ̀ ẹ̀jẹ̀ sí i alẹ́ ìbáyé alùpùpù àwọn àṣẹkù ọlọ́ọ̀bá kọ́ yá gbé wọn lọ́nà ọba kí ó kẹ́ wọn. kó tẹ́ẹ̀rí wọn tí wọ́n ti kọ́ lọ́wọ́ fún ìgbà nílára ọlọ́run kó ṣe kí wọ́n bá ẹ̀sán ìpàdé máa nìyẹn. sílẹ̀ lókè ní ẹbí ní ọmọ aláya tó ọlọ́run fún alápàtà ọlọ́run tí kí wọ́n jẹ́ ní tí ọ̀jẹ̀ sábàbí àìjẹ́nà fáwọn gbogbo wa pátá ọlọ́run bá máa ń tí ń borí kálukú ní òkèlè rẹ̀ gbogbo tí ń bó àkọlọ́kọ́ wa sọ ní tòun gbogbo tí ń bá wa lọ́kẹ́jẹ̀ kọlọ́kọ́ wa sọ ní tòun èyí tá a rántí sọ kọlọ̀ àti èyí tá a rántí sọ kọlọ̀ ọlọ́run bá mọ ọlọ́run bá gbàgbọ́ ọlọ́run bá dáhùn ọmọ wa sí ọlọ́run bó ṣe wọ́n ní àyè ojú ìjọba kó sí wọn ní àdúgbò ọmọ ìjọba kó sí àwọn ọmọ wa lẹ́lẹ́kùn ìjọba kó sí wọn lẹ́lẹ́kùn ìjọba kó sí wọn lẹ́lẹ́kùn ìjọba kó sí wọn lẹ́lẹ́kùn gbogbo títà ayé wọn ló ń sọ ọlọ́dà àbúrò ẹgbẹ́ ìgbà tí wọn lè sí ọlọ́dà àbúrò ẹgbẹ́ ọlọ́run bá ti wá lẹ́yìn tí sẹ́ẹ̀lì ní mùsùlùmí tí ó sì ní mùsùlùmí ọlọ́run ọba má ti wá ní mùsùlùmí ayé lásán ti wá ní mùsùlùmí kọ̀kọ̀ àti gbangba ọlọ́run ọba ti wá nú àwọn ẹni tí wọ́n bẹ̀ fún ìrẹ̀gbà ọlọ́run ọba má ló wà ní ẹni tí èsù ti wú ẹ̀sìn má ló wà lẹ́yìn tí ó dẹni tí ó wú ẹ̀sìn ọlọ́run ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wá àmọ́ tó ń jẹ́ ọjọ́ kan náà tó ti lè wù ká kó tó tọ́ náà pàyè ilẹ̀ ọlọ́run ọba وخير الغداء خير لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم gbogbo wa pátá ká máa rántí pé àwọn ẹnìkan láàtọ̀ pa àwọn ẹlẹ́sì àwọn àtọ̀gbà àwọn ẹlẹ́yìí o ìjọ ti gbà sínú àná pé kìí ṣe gbogbo wa tá a tọ̀gbà àwẹ̀ lọ́dún náà látọ̀gbà àwẹ̀ lọ́dún tí ń bọ̀ nítorí yẹn lè tí a bá màmá náà bá parí ọlọ́wọ́ lọ́dúnkọ́ o. Tí Ramadan bá tán, iṣẹ́ ẹ̀rí ọ̀sán o, ààwẹ̀ ọ̀sán, ààwẹ̀ títí ṣọ̀wárì ń bọ̀. Ṣé tó jẹ́ pé àwọn ìkéde gbogbo gbà? Ẹni tó bá wọn kó oúnjẹ lè ṣe ààwẹ̀. Ìgbàlá tí a bá ti sọ wípé ọjọ́ kejì lọ́sẹ̀ kan kó lè ṣe àmì ìjà àwẹ̀ rẹ̀. Kó lè bá àlàǹfààní àti ìgbà àwẹ̀ ẹjọ́ mẹ́fà àti ṣọ̀wárì. Kòránì lẹ́yìn náà tọ́wọ́ gbà àwọn ẹjọ́ mẹ́fà ní nínú ṣàwá ní ìgbà tó gbogbo ọdún bá rọ̀ lọ́dún ìlànà nígbà tó kọjú kan bá fún ló fi ra rẹ̀ nínú ládá tí ó di ọlọ́wọ́ káwà fún wa ilé tí ọlọ́wọ́ bá wọn tẹ́ ìlọ́wọ́ wa ọlọ́wọ́ gba ẹ sí wa ọlọ́wọ́ dárí sí wa bá ń ṣe níra wa tí mo wá ń tó ọmọ ìdá máa padà sí àwọn ìṣọ́lọ́ wa ní kí wọ́n máa ṣe alákòóso ọlọ́run kò ní já sí sọ ọlọ́run kò já gbogbo ń bọ̀ ń bọ̀ lọ́lọ́ wá ní kí a ní ìfọ̀kànbalẹ̀ sí àtàkùnrinlá ọkàn wa tún balẹ̀ sí abẹ́lẹ̀ ọ̀pẹ́ ìjọ ọlọ́kùnrin tó kọ́ ọkàn wọn tún balẹ̀ sí gbogbo làásìgbò gbogbo ní àyùlò tí ọ̀dà wà láàmú tẹ́lẹ̀ tọ́lọ̀ bá a ká kó díẹ̀ ọlọ́ bàbá a ká kó sàpátá ààrẹ wa torílẹ̀èdè àti ètí ń ṣe aṣíwájú wa ní ìlú dáhàwá sí gọ̀ọ̀dẹ̀ ọlọ́ọ̀bá bẹ̀rán abẹ́ ọ̀wọ́ ọlọ́ọ̀bá ìgbésẹ̀ tí wọ́n pè tí ó fi rọ àwọn ọmọ lẹ́yìn wọn ní nírọ̀rùn ọlọ́pàá tí wọ́n lè fi gbèsè náà. Gbogbo àwọn ẹni tí wọ́n fún wọn ní márùn tí ìrẹ̀sì tẹ̀lé ó fi rọrùn fún àwọn ẹni tí wọ́n ń tẹ lábẹ́ wọn ọlọ́pàá tí wọ́n lè fún wọn márùn náà. tó àwọn tí wọ́n mú ọmọ rẹ̀ tí wọ́n mú lò tí ayé òfin lè má rẹ̀ yàn ọlọ́pọ̀ òdílé wọn fún ọmọ tí wọ́n bá ti mú ọmọ rẹ̀ náà ọlọ́pọ̀ òdílé wọn mú ọlọ́pọ̀ sáà gbogbo wa aláwọ̀ ọ̀sìn lẹ́rẹ̀ lè fẹ́ ṣe fún ọmọ rẹ̀ ní ìgbẹ̀rẹ̀ àwọn ẹ̀yàn àfihàn wọn lè sọ àti sábà tó wọlé wọn ẹ̀rí ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا في المتقين اماما اللهم سلط علينا من يرحمنا اللهم ولا تسلط علينا من لا يرحمنا اللهم خذ بأيدينا أيديكم وأعاناكم وعاملنا إلى غزيهم صلاح للعباد والبلاد اللهم خذ بأيديهم إلى غزيهم صلاح للعباد والبلاد اللهم ارزقهم العافية والصحة اللهم اللهم ارزقهم العافية والصحة اللهم عليك بأعدائنا أعداء الدين اللهم عليك بأعداء الدين أعداء الدولة اللهم ارفع بهم توقعة بأصحاب الدين اللهم اجعل كيدهم في تسليم واصل عليهم سنة أبدا الدين بحجارة من واجعلهم اللهم كعبد مقبول اللهم لا تغادر منهم أحدا اللهم خذهم حفظ عديد الكريم إنك على كل شيء قدير اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعد علينا رمضان أيام حميدة وأزمنة مديدة اللهم أعد علينا رمضان أياما عديدة وأزمنة مديدة برحمتك يا أرحم الراحمين اللهم تقبل صلاتنا اللهم تقبل صيامنا اللهم تقبل ركوعنا اللهم تقبل سجودنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك بسنك ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو أنزلته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك